blessed me so àti tètè blessed me so àdìmọ̀ bẹ́ẹ̀lẹ̀ dá mi so ok orí blessed me so ọmọ tó ṣípa lóbi máa ń gbé èyí tó yára gbogbo máa ń gbé mo ṣípa mo yára mo ṣe èyí tó pé mo ṣiṣẹ́ bí akúra still no get pay bẹ́sí ṣe ń dà mí ni mo tún gùn ẹni tó máa ga ẹsẹ̀ ní láti gùn ó kúrò nílùú tàbí bí mi kó bàa lè dá ọ̀sìn for morning till night bí ọmọ ta. the ọpẹ́ sí olúwa ìwọ ọkàn mi má má ṣe gbàgbé oore rẹ. ilé ilé rẹ bàbá òkò yẹ ilé ìwọ tó tó ń bá àdúrà. ìbọ̀lùwàgà èmi yóò ìbàdàn kí ni so fresh fm nìbàdàn. Bó ti ṣe máa ṣe, ọba tó gbọ́ àdúrà, mo ti gba àdúrà sí ọ. Gbóhùn àdúrà mi, kojú máa ṣe tì mí, kojú máa ṣe tì mí. Gbóhùn àdúrà mi, bàbá. Hail my Jesus ebube ebube n'eluigwe my Jesus ebube ebube ebube n'eluigwe my Jesus ebube ebube n'eluigwe my Jesus ebube ebube n'eluigwe ẹni ọlọ́run ga o. ẹ̀ẹ́dẹ̀dà ẹ̀ẹ́dẹ̀dà ẹ̀ẹ́dẹ̀dà ọ̀tọ̀ kìí. ẹ bá mi gbé pamọ́ ga. ẹ̀ẹ́dẹ̀dà ẹ̀ẹ́dẹ̀dà ẹ̀ẹ́dẹ̀dà ọ̀tọ̀ kìí. ẹni ọlọ́run yìí ga. ẹ̀ẹ́dẹ̀dà. nobody, nobody, nobody, nobody, nobody, nobody, nobody, nobody, nobody will be like you, nobody can be like you. Your name is wonderful, your name is Yahweh, Jehovah Nissi, Jehovah Adonai, nobody will be like you, nobody can be like you. Ìwọ ló fàjọ lọ́mọ kó sáláì ní dọ́lọ́pọ̀, omi nínú àpáta òun fún mi ní ìṣẹ́gun, gbogbo ipá agbára lọ́wọ́ rẹ̀ ló máa wà. Nobody will be like you, nobody can be like you. Your name is wonderful, your name is Yahweh. Jehovah Nissi, Jehovah Adonai. Nobody will be like you, nobody can be like you. Oya kori kori kori kori, oya lulu lulu lulu lulu, oya mujo mujo mujo mujo, káfí sandi ẹ̀ kúrè bàbá. We gonna praise, praise your name. Èmi á gbé orúkọ Jésù yìí ga. Èmi á gbé orúkọ Jésù yìí ga gan. Agbórúkọ rẹ̀ tóbi ju ayé lọ. Torí pé ó tóbi gbangba, torí pé ó ga gbòǹgbò. Ó tóbi ojú ènìyàn. Orúkọ rẹ̀ ń gbé ní lékè ibi gbogbo. Ah, I go dey praise your name every day. We go dey praise your name, mighty God, every day.

Rosa kí ni so Fresh FM nìbàdàn la wà. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. All right, we need to slow down a bit. tó máa rújú. Ah. má wulẹ̀ má wulẹ̀ má wulẹ̀ ah. kó mi ìta ló ń kó ẹ mọ́ra. fún ògbójú wọlé pẹ́ wọlé ah, wá ọ̀rọ̀ ògbójú ni fún mi. sọ́ọ̀rì. n ṣe ìwọ òtí ẹ lè ìwọ lé ńgbà títí ẹ. nígbà wo ni ti tèmi. o lé nígbà wo ni ti tèmi ọlọ́run ní jágbàlejò ọ̀ràn àṣé ò tí ẹ lé èmi ló máa ń halẹ̀ mọ́ ń bí èmi ló máa ń kilẹ̀ mọ́ ń bí. <laughs> a ní bọ̀dá yín ká mi gbà bọ̀dá yín ká mi gbà o ti rí kẹ́yàn kẹ́yàn fi séènì tọ́lú kọ́mọ́ rẹ̀ ti séènì mọ́. wàhálà ló kó rẹ sí. fúnra ẹ̀ lọ́fẹ̀ẹ́ náà rẹ̀ sọ fún mi àwọn tó jù lọ ń béèrè pé séènì ọrùn ẹ̀dá ayébẹ́lẹ́ ni wọn ò ló séènì. bẹ́ẹ̀ séènì sì ń bẹ lọ́rùn mi abẹ́ fáànù mọ́ ńláàgùn. àmọ́ ní wá ń bè. no no bùrọ̀dá mi lè gbà mi lè gbà bí bàbá mi sọ̀kalẹ̀ láti ọ̀run mi lè gbà. àfọ̀sẹ̀ ìbọn là ń sọ yìí wọn wá fi ìbọn hàn àfọ̀ṣe ibo wọn náà sọ pé kò lọ gbébọn tẹ̀ jáde. ẹ wọn ní kí n gbébọn tèmi wá. kí ló dé tó wàá lọ gbé jáde. èmi ń wà ní mi ti ògbà ó ti bá ń gba láńsẹ̀sì sí. ètí ó jẹ́ ń fi ọ́ pa ni pé o ti fi ra rẹ pa o ti fi ra rẹ njọ́ ilé mi jóná òfin mi wọ so èmi náà plan láti fi ẹ pa ń rọ̀lẹ́. Eh, ṣé o tó lè dùn mí ni ọlọ́run níjà arógun visitation mọ́ àmín <laughs> wọ́n ti visit èmi náà rí ah. hmm. ọlọ́run níjà arógun visitation mọ́. ọmọ ọmọ kí ọmọ kó máa wo dúkìá tó fi ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń bá ilẹ̀ microphone tó ń bá ilẹ̀ rù ni súnmọ́ súnmọ́ kì í ṣe bọ̀n kó máa wo <laughs> kó máa ń lò tẹ́lẹ̀ náà ni. kó máa wo dúkìá rẹ̀ kán máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Hmm. oní wọ́n débi tí sẹ́ńjì díẹ̀ wá wọ́n ti pé ah very good <laughs> irọ́ ìgbà tó ń wá àwọn aago mi ni. Ah, ok aago ni. ǹgbà bàbá yìí ń lu ẹrù ṣá. Ah. ó ní wọn kó débi bàtà ọkọ. Ah, ìwọ dẹ̀ rí òun lo canvas ah. òun lo sneakers gbogbo ẹ̀ náà kó níbo wọn wà wọ̀ lọ. <laughs> wọn á wò pákó ọmọ tó jẹrẹ. wọn tún kó shirt. àlẹ kò mọ tún mọ kò mọ mọ kàn ti kó nǹkan o ti rí bẹ́ẹ̀ rí. wàá fẹ́ lọ máa ṣọ. ìrọ àná ni alẹ́ àná mo. lọ́sẹ̀ sẹ̀ mọ̀ pa kó bàtà. wọn kò dórí bẹ́líìtì. mi mm, ti mo tó bẹ́líìtì. wọn ah. <laughs> á fẹ́ lo bẹ́líìtì wọn á ní a ṣáà pípé tún <laughs> ṣáà pípé tún bẹ́líìtì. wẹ́ẹ́ títọ̀ dẹ́sì tún sàn àwọn kan wà tó yẹ pé wọ́n á lọ gbé ọbẹ̀ wọ́n á dà ah. wọ́n á dà sínú nylon. àlè pásítọ̀ kan láwọn olúwa ní káwọn lọ káwọn lórí òkè. wọ́n lọ tún wá ń bèrè pé ẹ̀yin tẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ ṣe bẹ̀. <laughs> nígbà tí àwọn ò fi dé wọ́n ní gbogbo òróró àwọn àti ráìsì. wọ́n ti dà lọ. wọ́n ti dà lọ wọ́n bá wọn kọ nóòtì lẹ̀. pé adúpẹ́ lọ́wọ́ yìí. mo lè ṣe kúṣẹ̀ tó báyìí lẹ́yìn ò bag of rice kan. adélé ẹlòmíà rí méjì mẹ́ta gbé. kí ló dé <laughs> ṣùgbọ́n ká má parọ́ ìgboro rẹ́rìn o ọ̀rọ̀ visitation yìí ti wá ń burú gan nìbàdàn o. ìgbà tí mo dé police station mo tó mọ̀ pé torí pé mo ní orúkọ díẹ̀ hmm. láyé fi ń pariwo nǹkan ṣe àwọn èèyàn. kì í ṣe kékeré ok mi ma bóyá gbọ́ ti sí ti bàbá tún mi ṣe. bàbá tún mi ṣe ń sọ̀sọ̀ ẹ̀sọ̀ tiẹ̀ fún mi ní àná. bàbá tún mi ṣe adẹ̀wà ń bí à ń ṣe programu ọjọ́ tá à ń kí bàbá kérésì káàbọ̀ bó ṣe ń ṣe bá a ṣe ń ṣe lọ́wọ́ ń bì wọ́n dẹ̀ ń já ilé ẹ̀ lọ́wọ́ wọ́n dẹ̀ gé bọ́gìlà yẹn wọ́n dẹ̀ rọra bá gbé e lẹ̀ wọ́n wọlé wọ́n kó gbogbo nǹkan fẹ́ kó pátá pátá lọ́sàn-án gangan ó ní tí ò wá jẹ́ kó túnbọ̀ wá túnbọ̀ wá dùn púpọ̀ jùmọ́ ni pé níjọ́ kejì ni bàbá kan sọ ládùúgbò pé ẹ̀yìn ẹ wo wọ́n ti gbé ẹran òun o wọ́n ti gbé ẹran ẹni gbé ẹran yìí kò ní sọdún fọ́mọ ẹ o <laughs> àti January lòun ti ń rèé o ẹran ọdún ni fáwọn ọmọ òun o. nǹkan kan ah. nígboro. ìgbà tí mo dọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni wọ́n sọ fún mi pé láti December first wọ ìgbà tí mo wá rìpọ́ọ̀tì yẹn hmm. ó ti di ìgbà mẹ́sàn-án ah, ní odò ọ̀nà kékeré yẹn nìkan kì í ṣe odò ọ̀nà kékeré nìkan náà má jà. ti odò ọ̀nà ṣe mọ̀ pé unit oníkálukú jurisdiction pé tí wọ́n ti mú report wá tí wọ́n gba ilé gba ọ̀nà èèyàn lọ wọ́n á dá èèyàn padà ah, ọdẹ ni. ṣé ẹ lọ́dẹ ni àbó sanwó ọdẹ. ọdẹ ọdẹ wo ni jásọ tó tọrọ fúnra wa ṣáà bí wọ́n ti di ọdẹ mọ́lẹ̀ ni. Ah. ó dáa o tún wá fẹ́ gbọ́ wọ́n ní wọ́n wá béèrè ọ̀nà àwọn ibi kan á béèrè ilé pé wọn kàn gun báìkì dé ni torí ẹnìkan ìṣẹ̀ ń sọ fún wa pé ọjọ́ Monday ni wọ́n ti àwọn kan ti gun báìkì wá. tí wọ́n á béèrè. tí wọ́n ń béèrè pé ẹjọ́ níbo nílé eob. Ah. so àwọn á wá wò pé ah nígbà tó popular ẹ bá ti gba bíi òun lẹ́ẹ̀tì máa wò lọ́ọ̀kan yẹn ẹjọ́ ọ̀dà wo ah. náà fi kún kálí bá dá mọ́ ni. òwò náà èrò pé wọ́n bá fẹ́ gbéṣẹ́ wá. ìrọ̀ eh, mi ò ní sílé hmm. wọ́n wá wọlé wò ni àwọn yẹn ò mọ̀ kó yẹ káwọn sọ pé ah ilé ẹ mọ́lé ẹ ní ẹ ṣe pé lórí fóònù ẹ ṣe wá lọ sọ́fíìsì wọn wọn gbọ́n débẹ̀ tàbí n tó máa ṣe èèyàn ṣá wọn ni wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ àwọn kan pé níbo nílé lágbájá lágbájá àwọn yẹn wá suspect pé wọ́n dàgbà àwọn boys ni wọ́n wá júwe bòmí fún wọn hmm. láyé kángbà tí wọ́n lọ tí wọ́n rí pé bòmí náà júwe tán padà wá. wọ́n bínú wa. wọ́n na. ẹ eh, wọ́n na ni yẹn. o àwọn yẹn ah. àwọn wọ́n padà wá wọ́n gba gbogbo fóònù wọn wọ́n wá nà wọ́n bíi kúkú bíi yíyẹ. ẹ ṣì wọ́n lọ́nà. pé àwa lẹ <laughs> júwe òfegè fún. ibẹ̀ yẹn làwọn <laughs> yẹn tó mọ̀ pé hmm. bàbá ńlá bàbá àwọn làwọn táwọn bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. so ọdẹ òòràn. ah wọ́n di ọdẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. bí kò bá ṣe pé olúwa pa ìlú náà mọ́. ó ẹja kúrò lórí ẹ ìlú ti ìlú ti <laughs> wọ́n rán mi iṣẹ́. pé wọ́n ní kí n lọ sórí rédíò kí n lọ sọ fún ìjọba pé kò sí iṣẹ́. bó ti jẹ́ sáwọn ló sọ bẹ́ẹ̀. ẹ wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ gbà tí wọ́n ń lọ ní o. ó sọ fún ìjọba. ìjọba o. irọ́ o kọ̀kọ́ lo sí tù bí gbàtà fẹ́ ṣe announcement. ok play kini ni jingle announcement. wọ́n play jingle kankan bí o wọ́n play jingle announcement o. ó yá bẹ̀ ìjọba. farabalẹ̀ jẹ́ kọ́kọ́ kọ script. ẹ ǹlẹ́ o gbogbo ìjọba <laughs> ìjọba òkè àti sálẹ̀ tààrin èyí ni ìkéde tí ẹ sanwó fún pàápàá jùlọ fún ẹ̀yin ìjọba wa. ìjọba lókè àti tó wà ní àárín. pàápàá jùlọ gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́. ẹ dákun àwọn bọ́ìsì wọn ni kí n sọ fún yín. àwọn bọ́ìsì wo. àwọn bọ́ìsì. nígboro àwọn zazuzẹ. àwọn zazẹ wọn ni kí n sọ fún yín pé kò sí iṣẹ́ nígboro. Hmm. bó jẹ́ ká wá sọ nǹkan kan fúnra wa o hmm. yín nǹkan ọmọ ayé fẹ́lẹ́ tábà máa fi background tàbí excuse pé ìlú le pé ká fi George pé òun láà fi jalè gbogbo aláàmọ̀ jalè òun. kò sẹ́ni tí ò kàn kò sẹ́ni tí ò bá. torí tèmi náà bá wo ibi tí mo ti jáde wá pé kò sí gá kò sí go. wọn náà ó bọ́ gbòòrò. Ah, irọ́ ní ti tèmi o láwọn tí wọ́n mọ̀ mí níbi tí mo ti dàgbà o àwọn ni wọ́n mọ̀ pé pé kí n wá jí ẹran <laughs> tó wá pé èmi choose láti máa jalè hmm. kọ́lọ́ mọ̀ jẹ́ kí n rí o. àmín àwọn ni wọ́n pè mí pé ṣẹ́gun wá jí adìyẹ yìí. ní àwọn òbúkọ àwọn òbúkọ tí. à sọ̀rọ̀ gidi kó o ké ní burúkú sígbó. tí wọ́n bá ti pè sọ̀rọ̀ mọ́ lẹ́nu rínrin. o pati yẹn bíi tayé fẹ́lẹ́. yaba ta ni bí o lè bàdàn. akẹ́wọ́n náà mi lórí. Hmm. owó wo lọ pa ní ìsìn. mi sọ̀rọ̀. ọ̀tẹ̀ tó kókó lé e rè. Hmm. kò sẹ́ni tí ò ní excuse àyíká ọlọ́mọdé kárí kò ṣe dáadáa tí o bá fi gbìyànjú kúnrin àjò rẹ pẹ̀lú tí ó ṣẹlẹ̀ níbi mm. twenty four years ago mm. kì í ṣèwọ ló yẹ kó máa bọ̀ yẹn bẹ́ẹ̀ mm. ẹ já sọ tòótọ́ fúnra wa ṣé ti rọra ní kéèyàn ó wò ó sì justify ẹ ó sì tún justify ẹ. pẹ̀lú ẹ̀ náà tó bá rí ogun tí ìjọba ń gbé tì mí lórí ọ̀rọ̀ owó orí tax pẹ̀lú pé pé bó ṣe lóun rí bó ṣe wà yìí ah, ẹ àwọn olùmọ̀ pé ò lè rìn àwọn mọ̀ pé ò lè rìn. àwọn ò rí mi bẹ́ẹ̀ àwọn ò rí ọ. wọn ò rí mi bí mo struggle. àwọn ò mọ̀ pé o ní pains. nílùú lọ́hùn-ún wọ́n tún fún àwọn tó bá wà lórí wíìchì àdúgbò. ibi ìlú lọ́hùn-ún ló sọ ah. ìlú lọ́hùn ló sọ. pé bí Jonathan sign bíìlì wa. pé bẹ́ẹ̀ ni. pé ẹ̀yin tẹ ní. ta ní ìpèníjà ìpèníjà. kíjọba ṣùgbà wa ah. débi pé tẹ́ ẹ bá kọ́lé tẹ́ ẹ bá fi ráǹpù sí. ìwọ̀n ò fa ènìyàn. ìjọba fẹ́ ṣùgbà yín. Hmm ṣùgbọ́n owó orí náà ni wọn ó kàn buwá náà ni wọ́n á ṣùgbà yìí wọ́n á wò bí ayífẹ́lẹ́ mà ni ó yẹ kó lè san. eleven million. eleven million kele ó tẹ̀ tún wá tó kí Ogun State amú tí wọ́n wá hmm. Èkìtì amú tí wọ́n wá tó sì jẹ́ pé Ọ̀yọ́ State ni mò ń gbé ẹ o ní iléeṣẹ́ ẹ n bá ní síbẹ̀ ibi tó ń gbé ló máa san stars sí. ẹ ah wọn mọ̀ kó kájú ẹ ní. kájú kí ni ọjọ́ tó ti ṣe foundation. ìgbẹ̀yìn yẹn náà ń pè ní double taxation. ẹ n jó ti wà bó ti ṣe foundation bẹ́ẹ̀ ni wọ́n ti kà ọ́ mọ́ lára àwọn tí ọmọ san. state mo ń gbé Ọ̀yọ́ mo sì ń san tax mi sí. àwọn tó bá ṣẹlẹ̀ sí ló lè sọ ọlọ́run ní ah. jẹ́ kó hmm. kàn wá hmm. ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn náà nígbà tí ọ́fíìsì mi wà ring road tí wọ́n tẹ̀lé mi délé alẹ́ ọjọ́ yẹn bẹ́ẹ̀ sì ni mo wà wọlé bá ṣe wọ ẹnu gate ṣínà àbúrò mi kan ló drive wá délé ńgbà yẹn. Hmm, ọ̀rọ̀ burúkú. security mi náà kọ́kọ́ bí yẹn ṣe ṣí gate báyìí wọ́n kàn fi gbogbo àkànjọ ọ̀rọ̀ wọlé papọ̀. àwọn wo lélẹ́yìn. àwọn eh, mi ò tẹ́ ṣínà eh, eh, ló sọ pé àwọn ni àwọn ni àwọn ni wọ́n ní we are armed robbers. wọ́n tún wá introduce. bẹ́ẹ̀ ni wọ́n ní we are armed robbers boy security tó wà lẹ́nu kí wọ́n sọ fún kó ti géètì sínú ó ti sínú àwọn ni everybody bọ́lẹ̀. àfọ̀ṣẹ́ wà lọ́wọ́ wọn. wọ́n ní everybody bọ́lẹ̀. ṣé àfọ̀ṣẹ́ wà lọ́wọ́ wọn. èmi ò mọ̀ mi ìrántí bí wọ́n. àbí wọ́n. wọ́n ní everybody get down get down come out come out. mo ní mi ì lè rìn ṣínà jọ china ò tètè dáhùn kó wá gbé mi tí wọn pé ó náà ṣàìdí lápá bí mo wà eh. mo ní ẹ̀gbọ́n ìyẹn wọ dà sí kí pé mo ní ẹ̀gbọ́n abẹ máa gbé mo ní kò ní dáa fún ẹ eh. kémi gbé ẹ ó wà gọ̀ọ̀gàn o ẹni tá a sì ń sọ yìí ojú ẹgbẹ́ àbú omi kẹrin lọ. Ah, ẹni tó fún mi ní ìfọ̀tí pé kí n dojú bolẹ̀. Ah, wọ́n fọ́ ọ létí òòrò ah, yẹn mẹ́jọ tẹ́lẹ̀. mo náà wo ojú ẹgbẹ́ yíyí pé orí ìdíje yìí kọ́ lọ. ọmọ líle ní jẹ́ ṣẹ́gun. ọmọ líle ní jẹ́ ṣẹ́gun. ó mà ká ọmọ bíi tí ọ̀dá o. bàṣẹ́ bàṣẹ́ ó mà ṣe o. àní wọ́n gbé mi dé yàrá wọ́n ní fóònù eh, eh, motorola tó lójú blue báyìí <laughs> mm. tó máa ń dún eh. Eh, ìyẹn ni mò ń lò ń gbà yẹn ah. wọ́n ní kán gbé mi nìṣó ní yàrá mi mo débẹ̀ wọ́n ní kí n sùn mo sùn. wọ́n ní kán gbé ẹ. Eh, wọ́n gbé mi débẹ̀ wọ́n ní kí n sùn mo sùn wọ́n ní hmm. wedding ring ẹ̀dà. wọ́n kọ́kọ́ yọ wọ́n kọ́kọ́ yọ wọ́n ti yọ tèmi náà. èyí tó bẹ jẹ́ bí olórí wọn mú ìbọn kan báyìí dání wọ́n ní ẹ hmm. fún ní wedding ring ẹ fún ní wedding wọ́n ní chain ẹ̀ ń kọ́ wọ́n ní mi ò lo chain mi wà chain wà lọ́rùn mi èmi gan ti gbàgbé pé chain wà lọ́rùn torí pé mo sùn. tí ń pè mí ò lé. mo gbé orí sẹ́yìn ṣé ìyẹn ti wá ṣàn sẹ́yìn. wọ́n á ní ok owó tí o gbà wọlé mi ì gbowó kankan wọlé owó tó gbà tó gbà mi ì gbowó kankan wọlé wọ́n ṣàrà sáàkì inú ilé wọ́n ní fóònù ẹ̀dà mo ní ìkan lára yín ti gbà bọ̀dá mo ní ìkan lára àwọn olóògbà wọ́n ní mo tún parọ́ mo ní mi ì parọ́ ìkan lára wọn ti gbà á nígbà tọ́lọ́run máa bá mi ṣe fóònù yẹn kàn ríǹgì lápò ìkan lára wọn. ètò ìgbà náà tún fẹ́ pọ́kẹ́ẹ̀tì ẹ̀ Ah! iye olórí wọn iye olórí wọn tó wọ̀ dà sí kí yẹn wọn lọ́ba ó ní sọ ọwọ́ ẹ̀ ló wà oníṣẹ́ orí pé olè ni ẹ <laughs> oníṣẹ́ orí pé olè ni ẹ bá a mú kàn jàgbà lọ́wọ́ ẹ̀. kásọ̀ tó tọ́ o wọ́n padà wọ́n padà ja ìjà yẹn létà. láyé ká kásọ̀ tó tọ́ o kásọ̀ hmm. tó o hmm. ìgbà tí àwọn wọlé tí wọ́n fẹ́ introduce ara wọn ní we are armed robbers. ìwọ sọ bẹ́ẹ̀. so ìgbà tí kan wá fẹ́ parí fóònù mọ́ ẹ lára ó lè nìyẹn. ó lè nítorí kò introduce ara ẹ tiẹ̀ táwọn. amakufin ṣe yẹ̀yẹ́ mọ̀ ni kì í máa sọ̀rọ̀ eré mọ̀ ni tó wà nílẹ̀ yìí sórí ìjọba ní láti dìde sí ọ̀rọ̀ yìí o <laughs> pàápàá jùlọ tó ọdún bá ti ń bọ̀ báyìí ìṣọwọ́ ya ní ah. àwọn ọmọ àdúgbò yìí burú o hmm. tibọ́n tibọ́n sí ni kò sì náwọn ní nǹkan kan láti gbẹ̀mí èèyàn ẹ dákun ọ̀nà wo la fẹ́ gbé gbà báwo la ṣe fẹ́ ṣe tọ́lọ́hún tá a kò yí tọ́lọ́hún kò wá yọnu lásìgbò tá a wà yìí kì í tún ṣàwọn àjèjì o kì í gbà kan náà bòròró ni kì í tún ṣe bòròró lélẹ̀ àwọn ọmọ wa tí wọ́n á tún sọ yorùbá ìyẹn tún sọ yorùbá o ìyẹn tún sọ mi pé ayéfẹ́lẹ́ à ń gbádùn ẹ̀ ayéfẹ́lẹ́ à ń gbádùn ẹ̀ ìgbà táwọn afẹ́ máa lọ ní ẹ ẹ wọ ẹ má tì wọ́n mọ́lé Mr ayéfẹ́lẹ́ tábà dẹ̀ ti lọ tán sìn tó bá ń wẹ̀ máa pariwo kó bọ́ síta kó máa pariwo pé ó ti rólé o ti rólé o tábà ti wo táìmù ẹ̀ tó bá ti tó thirty minutes kó sílẹ̀kùn ah! èmi náà sì ní sùúrù thirty minutes pé ó sì sílẹ̀kùn ọbọ̀ta ah! mi lè pariwo àṣà àwọn ẹlẹ́kejì gan gbogbo tó ń ṣẹlẹ̀ kálukú mórí pamọ́ ni ta ló fẹ́ jáde. kò sẹ́ni fẹ́ jáde sírú ẹ̀. ó tún wá gbọ́ kí wọ́n máa operate nílé yìí kí wọ́n máa sọ fáwọn lẹ́kejì pé ẹ máa múra lẹ́ à ń bọ̀ o. Ah! nílùú tó lọ́ba tó níjòyè ibi tí bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́ máa múra lẹ̀ à ń bọ̀ ẹnìkan wá pè mí ó ní à ó ní yob e ó ní táwọn bá ti fẹ́ lọ sùn làwọn ti máa ń pèpè àchéǹjì ilẹ̀ àwọn ti kó sórí tébù àti àwọn nǹkan díẹ̀díẹ̀ pé tí wọ́n bá dé oníṣò tí wọ́n bá dé àwọn tó mú padà tó bá tún di òrùjọ́ kejì àwọn tó ti kó sílẹ̀ torí pé ó ti dandan ó ti ń kan àwọn kan bọ̀ ó máa kan àwọn náà lọ́jọ́ kan. ọlọ́run ní jẹ́ kó kan wọ́n ẹ̀wù kí ni solution ṣẹ́gun jákè eh? onílépoku lé. káàkiri ọ̀nà pé ẹ̀ ǹlẹ́ abóde ká má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá nílé mi ni mo fi ń bòde fún ọlọ́run ọba. ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń ti ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ta fi dálẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ. pátá ọwọ́ ìbà tẹ dé àtẹlẹdẹsẹ̀ ìbà rí ire òní kójọ máa wò wálẹ́wò àtàtà ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan ṣojagun labí ti ń para lé ẹni ń para lé dírà ètò bí ẹni lọ́wọ́ làkàdì ta ọkùnrin mẹ́ta àti bẹ́ńgá owó baba mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba ìlọ́wọ́ yín ọláyínká ayéfẹ́lẹ́ gbangba lẹ́gbẹ́ bí ọjọ́ yọ ọkọ nǹkan rúgudu kọ́ gbà àlejò mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba ìlọ́wọ́ yín ọlọ́run ògo ni forúkọ rẹ̀. kò sígbà tí n bá gorí ẹ̀rọ agbàgbé ọlọ́run mm. tí wọ́n bá gbẹ̀mí mi kí ni mo fẹ́ ṣe. Ah ṣebí dúkìá tá a fowó rà ni wọ́n ń kó lọ lójú mm, èèyàn mm. àmọ́ dúkìá tó tóbi tó bí ẹ̀mí kò tí ì sí mo padà wá sórí afẹ́fẹ́ mo wá kàn wá yin ọlọ́run ni mo sì ti ṣèlérí pé bó ku ẹ̀mí kan lẹ́nu mi wọ́n mọ̀ yìn ọ́ náà ni ní gbogbo ògbà níbi gbogbo ní ìmọ̀ fògófó kọ rẹ̀ wọ́n ṣe tiwọn ní olódùmarè ó sì fààyè gbà torí pé ó ní ní tó fẹ́ mú jáde kúrò ńbẹ̀ àtàwọn tó ràn wọn àtàwọn tí wọ́n jíṣẹ́ gbogbo apáta a wà lọ́wọ́ ọlọ́wọ́n ọba àrí ìró àlá ògo ni fọ́kọ̀ rẹ o agbénisókè téńté fini ayé mọ́ fini ọ̀la hàn pa ìwọ lòdì lógo ṣògo ògo tó ju gbogbo ògo ayé lọ wọ́n fẹ́ gbẹ̀rín lẹ́nu mi àmọ́ ò gbà mm. bẹ́ẹ̀ ni mm. wọ́n fẹ́ dá mi padà sẹ́yìn àmọ́ ò gbà rárá àfinihàn fáyé ni ọmọ àfinihàn làhàn pa ìwọ ló tóbi tí gbogbo ayé ògbà tọ̀run ògbà o fọ̀run ṣẹlẹ̀ o sì fàyè ṣàpótì ìtìsẹ̀ rẹ̀ tó bá lò dé òde tó bá lò tí ì dé òde hmm. àìdè rẹ̀ nìjàyà tó bá dé tán ìkàyà ni ọba aṣọ́re kàyàn láyà kábíyèsí tí ò jẹ́ kí n mọ̀ dúpẹ́ tipátipá hmm, hmm. pẹ́ tipátipá náà wà wọn níyàwó ìbọ́kọ̀ rẹ ló kú ìbáwọn wà ńlẹ̀ lọ́hùn ògo ni fowókọ̀ rẹ o àìkú ni ó wò lé kú àyíṣà ni ó lè ṣá ó tí ó hmm. dípẹ́ta ó hmm. sì pẹ̀yìnkìn ó lágbára yóò tún lágbára ọ̀run àṣeyọ́wù hmm. ni ó ajípọ̀jọ́ òkúta a lè wí lè ṣe ni ó a lè ṣe lè wí àwímọ̀ yẹ̀wù ni ó a sọ̀rọ̀ máyì òdùdù gbẹrẹdù òkè tìrìmọ̀wọ́ olódùmarè ní jẹ́bẹ̀ òkè giriwo tí ń ka àṣebiláyà bẹ́ẹ̀ tún ni kòtò giriwo tí ń gbà wọn aṣebi mìíràn ibi ó tóbi dé ó fọ̀run ṣẹlẹ̀ wá fàyè ṣàpótì ti sẹ̀ rẹ̀ hmm. gbogbo ayé pátá ló dàbí ẹlẹ́ẹ̀gà lójú rẹ̀ ọlọ́run ó jókòó lórí òbírí ayé hmm, hmm. ayé sì ń ta gbọ̀ngbọ̀n níwájú ọlọ́run olódùmarè agbára tó fi ń jó lódùmarè òye yẹn n tó bá wù ọ́ ló ń fi wòlíì rí n tó bá sì fi wù ọ́ náà ló ń fún àwọn àáfàá náà rí bẹ́yẹn wọlé sí ara jù bẹ́ẹ̀ lọ n tó bá wù ọ́ pé kórí náà ni ó padà rí ọlọ́run ni ọ́ sẹ́ aríran jùlọ lọ olórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé àwọn tó mọ̀ ọ́ ni wọ́n ń pè ọ́ ní ọ̀bánirin kíyàwó tán kò bá ní lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó bá wa lórí ẹkún níjó ní ó fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni ni àní agbára tó fi ń jẹ́ ọlọ́run ayé àtọ̀run ò lè mọ̀ ah. rárá tí o bá sì tún dé sáyé ẹ̀dá àdàbí èèmọ̀ àìdè rẹ nìjáya tó bá dé tán ìkàyà ni ọba ṣoore kààyàn láyà mm. abájọ agbára yìí pọ̀ mm. lòkun fi rí i tó sá tí jọ́dánì tó padà sẹ́yìn mm. tókè ńlá fi ń fò bí àgbò kékékèké bí ọ̀dẹ́ àgùntàn tilẹ̀ fi ń wárìrì níwájú wọ ọlọ́run olódùmarè oh. tó fi ń jọ́lọ́run òye èèyàn rárá ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ owó làtìlẹ́yìn ìpè ẹ̀mí àwọn wòlíì mímọ́ ah. arínitán agbénitán agbanitán ìwọ ni wọ́n ń pè ní agbanilágbàtán mm, títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ ń wù mí mm. wọ́n tó ń ṣàwárí ọmọ tálákà nínú kòsíkòsí mm. inú ẹrọ̀fọ̀ ló ti mẹ́lòó míì jáde ó sì tún mú ọmọ alágbe lórí àkìtàn ó ní ó jókòó pẹ̀lú ọmọ aládé kó mọ̀ bá wọn pàṣẹ ó kọ ẹni tí ó béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ni ọ́ ọba àgbàlagbà ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣeé gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣeé gbámú mm-hmm. ìwọ ni gbàyàngbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè hàn yànyàn hmm. ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò oh, ṣe é gbámú oh, bàbá mi àgbàlagbà tí ń gbani lọ́wọ́ àwọn àgbà àyà hmm. wọn ni ẹ sẹ́ndì kó lè ah. bá àmọ̀ páyé pé gbà ayé tóbi lóòótọ́ hmm. àmọ́ bó ṣe nípọn tó bó ṣe hẹ̀rẹ̀ǹtẹ̀ tó bó ṣe fẹ̀ tó bó ṣe kẹnu tó bó ṣe jìn tó ìwọ láyérayé tó ń gbáyé mi láì mú mi ṣọba tó gbẹ́kú mi láì pòfó ló ọba àgbàlagbà kí kò jẹ́wọ́ agbára rẹ láyé mi ó máa ṣe títí ayé mi ni wọ́n máa yọ lọ́wọ́ ṣé o kò bá mi ṣé bí wọ́n lọ ṣèrò ọ̀kadà sọ̀rọ̀ o ẹ bá mi yìn lógo mo ní títí ayé mi ni wọ́n máa yọ o ìwọ ló tọ́ láti máa gbogbo lọ. ẹ jẹ́ ká fìyìn fún bàbá ẹ jẹ́ ká fìyìn fún Jésù ẹ̀yà ẹ jẹ́ ká fìyìn fún bàbá o ẹ jẹ́ ká fìyìn fún Jésù ọba tó sẹ́kùn mi lẹ́rìn. All right, we need to slow down a bit. Yorùbá rẹ̀ gan-an bàyàn lẹ́rù. ẹ wọlé wa ẹ wọlé wa ẹ wọlé wa hmm. ọmọ Ẹdó òkè wọn mọ̀ pé bí wọ́n ṣe báwa ṣe fi ṣe ẹ̀yẹ báyìí wọ́n mọ̀ fàá náà ṣe ẹ̀yẹ lọ́dọ̀ wọn. àwa ṣe ok a máa máa sọ èdè wọn náà àwọn èèyàn wa tó wà ń náà máa sọ ok wọ́n ti fi mí ṣe yẹ̀yẹ́ rí mo rántí nígbà tí mo ní do do do do kì í ṣe ọ̀gẹ̀nẹ̀ wọ́n ní ọ̀gẹ̀nẹ̀. <laughs> ogene ihe erume dodo ogene do ah, mr Ayefele no be oh, no na ọgẹnẹ oh, mm, ok thank you. wọn náà wọn náà ò béèrè lọ́wọ́ ọmọ tó pé ní orin wọn. kọ mi o ntẹ́niyẹn kọ sí mi létí mo kọ o. Sine jiro ọ̀gẹ́nẹ́ ọ̀gẹ́nẹ́ rúkẹ́ wẹ́mẹ́ mo gbà. èjìrò eh, ebi fíìmù ní í ṣe. ṣé jìrò. ebi fíìmù ní í ṣe. ṣé jìrò kan náà. ẹ eh, fíìmù ní í ṣe. zero eight zero three two three two one zero five nine. ẹ jẹ́ àpín ah, apex ti kájọdé. well mm. done. àwọn mẹ́wàá náà ní ká fún wow apex fabrics tó wà nígbàgì apex fabrics nígbàgì tuntun bàdàn wọ́n ti kó lèsì dé yanturu èèyàn mẹ́wàá ní kẹjá ká now ah, ẹnìkan tó ní kán má dà á kọ òun àwọn àkàndá ẹ̀dá náà ní ká bá wọn fún ó wá jẹ́ ǹjẹ́ fifty five kọ́ yẹn Hmm, fifty five àkàndá ẹ̀dá ẹni ká bá wọn fún ní owó ànídàkọ iye tó wò yẹn jẹ́ ṣùgbọ́n tẹ̀yẹ̀ bá ṣe àkàndá ẹ má send text message o ẹ kàn kọ orúkọ yín hmm, lágbájá lágbájá láti àdúgbò báyìí ẹ send text message sórí nọ́mbà tí mo fẹ́ pè yín. ẹ wá jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa o a fẹ́ bẹ̀ yín ni o ẹ má bá ẹnìkankan send message o. kẹ wá lọ rẹ́ǹtì àkàndá wa kẹ ṣe wá lọ wá àkàndá kan. ní sábó ẹ jọ o àbí ní mọ́níyà ẹ jọ o. <laughs> zero kí ni nọ́mbà òun ok zero eight one seven two nine one three three five zero. ìwo ló ń kà bí ìgbà tí kí ni zero eight one. ìgbà tí èèyàn ka rìsọ́ọ̀tì ni. <laughs> Ah, ah. pẹ̀lẹ́ inec zero eight one eh, eh, seven two nine one double three five zero. ẹ kàn sẹ́yìn orúkọ yín àkàndá ni mí. seven two nine one three three five zero tẹ́ bá ti sọ orúkọ yín pé àkàndá ni yín fún nèémù yín ni o hmm. o ti yẹ tó bá ti wá mú yín. the first fifty five tó bá kọ́kọ́ wọlé wọ́n máa send message sí yín padà. a máa send message sí yín padà. pé eh, tàbí kọ́ pè yín. so ó ṣeé ṣe kán fún yín ní ìgbà tẹ́ máa gbà bí bóyá tábàdẹ̀ rí yín hmm. bí ó ṣàṣì máa dọ́wọ́ yín ìyẹn rọrùn. wọ́n tó. <laughs> ẹ jẹ́ ká gbé kọ́ ká pín aṣọ yìí aṣọ àwọn unique fabrics ńkọ́ wọ́n ń bọ̀ àwọn náà ń kó bọ̀ ẹ jẹ́ sáré ṣe ti apex kíákíá ọ̀ya jẹ́ ká sáré ṣe lè. Hmm. alágbò yẹn ńkọ́ ṣé ká ṣe àgbò yẹn àbí ká má ti ṣe àgbò. tágbò ti wà ń ah, a ṣe ṣe àgbò ní next week ká ṣe àgbo ní next week. kẹ́ni yẹn fi ṣe kọ́ fi ṣe new year fi ṣe new year kọ́ dín ta sí. ah oh péjú kẹ́yìn mọ́ dájọ́ lọ ah. ọdún yìí tiẹ̀ lágbára. Ah, hmm. ẹni bá àwa tá a là á já ẹjẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ náà báyìí ká mo kẹ́kọ̀ọ́ o. ẹ̀kọ́ gan bẹ́ẹ̀ mo jí laago méjì òru. o sáré gbàdúrà fẹ́rẹ́fẹ́. mo wá lọ ṣẹ̀yọ́ mo wá padà láàrin aago méjì òru sáago mẹ́ta nǹkan tẹ̀ sí yí padà ilẹ̀ ti ń pò yìí. Ah, so a kì í múra lẹ̀ táwọn ìṣẹ̀lẹ̀ mo wá wò pé ká pé olódì mi fẹ́ lọ náà náà ni bí ó ṣe lọ náà náà nu láàrin kò pé ìṣẹ́jú mélòó síra wọn. ó ti ó ti. àǹdẹ̀dẹ̀ máa wo àwọn àwọn àwọn èèyàn yìí mistake lẹ́lòmíì fi ń yìnbọn nu wọn o táwọn tún máa máa bá ẹni tó yìnbọn wípé kí ló dé tó yìnbọn tẹ̀mí èṣù yẹn bá gbédédé gbé onítọ̀hún wọ̀ wóru bàbá wa tí àwọn olè lọ ká mọ́lé tí wọ́n yin ìbọn fún ní àyà apá òsì ọmọ hmm. ọta tí wọ́n yọ ní àyà bàbá wa. Hey ọpẹ́lọpẹ́ Ọlọ́run. wọ́n sọ fún mi. Ah, bàbá ọlá pẹ̀lú ọ̀rọ̀ pé mo jẹ́ àránṣẹ́ Ọlọ́run àbí pé mo jẹ́ pásítọ̀ àbí pé kinní kan òwúrọ̀. bẹ́ẹ̀ ni wọ́n ń pè mí wọ́n ní ọmọ mi torí mo ti rírù rírí yẹn rí ni. Ah, jìnnìjìnnì ni wọ́n sáré wá sí ilé mi kódà. disi ń gan mi ìmọ̀ bó ṣe lè cope. because trauma yẹn sì máa wà lára èèyàn pé ha ah, ilé mi ó sì mọ fọkàn níbi. akàndàbí ìgbà tí. Eh, ìyàwó mi ò lè wọ kitchen àfi kó dúró tì í ẹni ẹlẹ́ni jẹ́dá máa dúpẹ́ pé àwọn ọmọ gan ò tún wá sí nílé. ṣàìṣe iṣẹ́ ẹ̀ lọ́nà tó tó yàrá ọ̀tọ̀. àmọ́ dúpẹ́ ni. bẹ́ẹ̀ ni ó ti mọ̀ ah, ọlọ́run. àmọ́ dúpẹ́ ni àṣọ ò tiẹ̀ lé. Ah, ah. ọlọ́run mm. ọlọ́run. bàṣẹ́ ọlọ́run. bàṣẹ́ àṣọ lè jẹ́ ntùbá yìí. màmá yìnyín ní gbogbo ìgbà ni o. a yìn ọ́ tí a fi jáde láyé ni. màmá yìn ọ́ ni. a yìn ọ́ tí a fi jáde nílẹ̀ ni. ẹyin tó yẹ kẹ́ fún wọn lẹ́sẹ̀ lójú kẹ fún wọn ní bílòlò kẹ fún wọn nọdìn níbi sáìdì orí yín tó pa yẹn kẹ fún wọn nọdìn kí wọn kú dànù. wọn náà kọ́ ló ń sọ̀rọ̀ wọn náà kọ́ ó ní ríru tèmi já tiẹ̀ gbọ́n tó fẹ́ máa sọ̀rọ̀. wọn kọ́ ló máa sọ̀rọ̀ lọ. Eh, mo bàṣẹ́ ni bàṣẹ́ tí mo máa ń gbọ́ bàṣẹ́ bàṣẹ́ tó yẹ pé ó ní mọ́sù bàṣẹ́ tó yẹ pé orí rẹ pápẹ́ tó kì í tó palẹ̀ tó yẹ kó forí ẹ̀ kó fi fún wọn kó sẹ́rí mọ́ wọn láyà. inú bí mi gan tó mi inú. ṣé òun ni wàá lọ máa sùn tí báyìí. nǹkan tí mò ń ro nìyí pẹ̀lẹ́ aláyédògún. zero eight zero three two three two one zero five nine. orí bí ìpele àdògán. ṣẹ́gun àgbàyà ni ó ní irọ́ kọ̀ọ̀dà náà. property wọn kóra wọn kó ìbúra lẹ́nu mi. exactly bó ṣe ń lo náà. ìpìlẹ̀ lógo sírin mẹ́ta tó máa fi ń gbé. bó ṣe rí gangan nu. ọjọ́ kúkú kẹrun ẹ. àgbàyà ni wọ́n náà ṣé ọjẹ́ kúkú gẹrun ẹ. ẹ portable lóòótọ́ ìwọ náà jọ pìlà dùgán. mo mo mọ̀ pé mo jọ lóòótọ́ bọ̀ iná mo rí i pé ṣé irin mẹ́ta tó máa ń gbé di agbègbè agbègbè. èmi ní bá wí láìsí pé o túlé kan sòro ah, èmi lọ ń sọ̀rọ̀ sí. pé kí ni ṣé mi mo rán wọn ni ṣé mi mo logun ni ṣé bí wọ́n lo logun. ta ló mọ̀ pé pé kí nìyẹn ta ló mọ̀ oní pé ebi wọn làwọn kan ń fi mí ṣe yẹn. ó sọ sórí pé wọn kà mọ́lé. pé fúyẹ́ bí abọ́ ayọ́. ah awa awa ní àsìkò ọyẹ ayé irun rẹ sì rí báyìí. ìjọba ọ̀run mo fi ń lè. ẹ bẹ̀rẹ̀ gan gbà yìí. ẹ kúrò lẹ. kí ló pa yín lẹ́rìn ẹ kọ orúkọ ẹ dákọ yín kẹ gba lẹ́sì. wọ́n ní ìyẹn fún mi lára ló ń sọ̀rọ̀ láti Mọ̀lété. lẹ́sì lẹ́yìn wàá gbà láti Mọ̀lété Apex Fabric ló ìyàwó ni káwá ẹ wá lọ́la. ó dà hello. gari, rèbíkà ẹ̀bùn olúwa. adégbòyègà rèbíkà ẹ̀bùn olúwa láti àdúgbò. láti koso. ah for the first time. láti koso. kòso. ya kòso lọ́yọ̀ọ́. ayégun road. no ìbàdàn ayégun road. ok léèsì ọ̀pá márùn-ún tó jẹun dénú ní apes fabrics ní ká fún yín fọ́dún. ok sir ẹ ṣé sir. hello. hello. hello. hello. hello ẹ ká san. orúkọ yín bọ́lá sí ń pè. adéníyọpẹ mi láti gate. láti gate. bẹ́ẹ̀ ni sà. lace ọ̀pá márùn-ún dúró dè yín ní fresh fm apex fabrics ló ń ka fún yín fọ́dún. ok sà. ọ̀yà. bàbá lọ́la ẹ ṣe. pè ń pèpè ránṣẹ́. hello. hello. orúkọ yín bọ́lá ti ń pè. ọlágòkè kabiru láti aráàdì. kí lẹ pè yìí. ọlágòkè kabiru láti aráàdì. ọlágòkè kabiru ok ẹ máa bọ̀ léèsì ọ̀pá márùn-ún tó dáa ń dúró dè ní fresh fm apex fabrics lóníkà fún yín fọ́dún. hello. ajayi adéwálé. ajayi adéwálé láti. mọ̀lẹ́tẹ́ ọ̀ya ẹ máa bọ̀ wá gba iléeṣẹ́ ọ̀pá márùn tó dáa apes fabric ló dá fún yín. ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ ìwà mi lọ ẹ̀yìn kọ́lẹ̀. ẹ bá kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ́ fi ń gbọ́ wá bó ló ṣe dúlé ti tiyín náà. ó èmi ti mọ. ẹ kò ń bi rédíò yín kẹ́ ẹ lè gbádùn wa. Ah. a ní ẹ kúrò ń bi rédíò. awádà tẹ pé rédíò yẹn sọ tinú tinú tinú. hello. Ògúndípẹ̀ Paul láti olódó ló sọ̀rọ̀. léèsì ọ̀pá márùn-ún dúró dè yín ní Fresh FM Apex Fabrics ló ní àfihàn fọ́dún. ọ̀tún dá iṣẹ́ o. hello. hello. hello. hello? báwo la ṣe fẹ́ ṣàgbò yẹn ṣe a máa yí koto ni àbí báwo la ṣe fẹ́ jẹ àgbò yẹn náà. a béèrè béèrè ni o. ìbéèrè la béèrè. bẹ́ẹ̀ ni o ok hello. ó sì simple. hello. hello. adiola ló ń sọ̀rọ̀. ẹ bá mi wá mi ẹ bá mi wẹ́lò mi. àti <laughs> sọ́sọ́sọ́ adiola ló ń sọ̀rọ̀ àìmọye adiola nígboro yínká ayífẹ́lẹ́ ah, ah. ṣẹ́gun bámidélé àbí ìbọ́bàmí ojúfọ́ katafu ah, àríkó ẹ̀ló yínká olórin Ah, ẹni tàn bá ṣe. àbí. Ah. hello. hello. Àjàyí láti ọjọ́. kí lẹ pé. Amos Àjàyí láti ọjọ́. léèsì ọ̀kan márùn-ún ó ń ní Fresh FM. láti ọjọ́. ẹ máa bọ̀ wá gba léèsì yín. ṣé o ti pẹ́ wá yìí. mélòó ló kù. hello. hello. orúkọ yín. Ọlájúméjì Olúwaṣeun láti Bọ́lúwàjí. ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn tó dáa. lọ́jọ́ òòsà. lọ́la ni iṣẹ́ ní télọ̀ bẹ́ẹ̀ ni sà. ah ok bàbá yín gbé fún télọ̀ kan ni o bẹ̀rẹ̀ yín mú sà. hello. hello. hello àti ọjà jọlá látọ̀yọ́. ah látọ̀yọ́ ah ó ti lọ. hello. hello. hello hello hello sa, à ń gbọ́ yín sà. Bashiru Akínbọ́lá. láti musa láti láti ọmí. ẹ máa bọ̀ wá gba ilé ìsọ̀pá márùn-ún lọ́la. Apex Fabrics ló ní ká fún yín. ẹ ṣe kan sáà. ṣé ká pín àǹkárá náà ni àbí ká sọ dijọ́ mẹ́jọ ká sọ dijọ́ mẹ́jọ kì í torí táìmù wa ti lọ. bàbá jì nǹkan sọ̀rọ̀ ńlẹ́ o. hello. ẹ. hello. hello. ṣé o Tijani Adesina ló sọ̀rọ̀. hello ah, ṣé o Tijani ah. Adesina lábẹ́bí ajé. ṣé o Tijani Adesina láti bo. látòbí ajé. òde ajé. ẹja dún lórí ẹ. ẹja dún bẹ́ẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. bó ti yẹ. wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹlẹ mu ẹ. dọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété. manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ. Ayefẹlẹ ó tún yà láwùdà. Òun òdi ni ènìyàn nínú àbò, àwa máa ń bìyà àṣírí ẹlẹ́dùnmarè. Ẹ àkàkà tó ni manifestation lẹ́tùgbà. Ó yà kọ́ni kọ́ni kọ́ni ó yà mí. do do do do fi san díẹ̀ orí bàbá. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. àmì kẹ́sà máa ṣàmì sẹ́ àmì kẹ́sà máa ṣàmì lọ àmì wàá ní pàtó Are you ready to cross over into a new season in 2022? Are you ready for your light to shine forth? Then attend God of Elijah Crossover Service with Senior Prophet GF at Deituberu a night of an encounter of breakthroughs, rebirthing of destinies, and impartations like never before. Date 31st December 2021. Venue Faith and Miracle International Church, 2 Lebanon Club Road, Alalubosa Junction, Iyagonku, Ibadan. Time 8 p.m. Don't miss this experience of a lifetime. God of Elijah crossover service with Senior Prophet GF at Detuberu. It is your new season. Your light has come. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó ìgbàlà fẹ́. ẹ̀wòtẹ́ reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ṣayẹyẹ tábà ń àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn lè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distance ń bẹ. ilé ìtura ìdàlódé. ò dúró. ilé ìtura road ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy ilé ìtura ìdàlódé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. thank lè iná nìkan kí ló dé gan inú ẹ ti le jù inú ẹ ti le jù kí ló dé. ẹni tó bá ń sòótọ́ ọ̀rọ̀ lẹ máa ń bu. ok o mọ̀ pé o burú tó báyìí lo burú máa wọn bọ́ọ̀sì tán wá. yóò tiẹ̀ wọ́n ṣe burú wọ́n wá lẹ́ẹ̀mẹrin o burú mọ́ kankan kò jẹ́ ẹ̀yẹ kò so mọ́ kankan kò dì mọ́ lẹ́sẹ̀ kọ́mọ pariwo ayéfẹ́lẹ́ fílẹ̀ ayéfẹ́lẹ́ fílẹ̀ kò yé láíláí ní kíni láyìíká <laughs> ah, ah, dẹ̀ ní ó mọ kíni sympathy yẹn lò á ní my sweat my sweat wọ́n kó sweat yẹn lọ lójú ẹ̀ wọ́n sọ̀rọ̀ <laughs> mo ti mọ mo ti mọ. <laughs> ọmọ ọmọ tí o tọ́ ọmọ kékeré ló. ẹ eh. ẹ dojúbọlẹ̀. ẹ eh, bọ̀dá bọ́dá ẹ wá síwájú ìtẹ́ ìdájọ́ <laughs> níwájú ìtẹ́ ìdájọ́ ni ẹ̀yin wà yìí sáà wo olúwa mi nígbà náà ni ọmọkùnrin náà sì fi ẹjọ́ rẹ̀ sun àwọn olórí ìjọ àti àwọn àgbà àlùfáà. dàwé. bùwé jẹ. gbéwé mi. tala gbẹjọ rẹ kòrókòró. tala ní dúró mi. láwé mi. òkú rẹ lu àròjọ rẹ o orúkọ yín bọ̀dá yìí orúkọ mi ni láfọ bọba gúnwà ọmọ babaláńlọ ọba abúlé ẹ̀ ń bá gúnwà. ẹ àgùgbọ ọba náà ni lẹ̀ ń bá gúnwà <laughs> gbogbo alọba la ọ wẹdà na wẹdà. <laughs> so wọ́n ní nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nìbàdàn. bẹ́ẹ̀ni o tó máa ah, pa gbogbo èèyàn lẹ́rìn bẹ́ẹ̀ni kí ló fẹ́ ṣẹlẹ̀ ńgbà wo ló fẹ́ ṣẹlẹ̀. laugh up live comedy show laugh up yẹn náà ni oh fàájì experience twenty point o ló máa ṣẹlẹ̀ sá níjọba center Faji experience twenty point o bẹ́ẹ̀ ni twentieth edition ni sa. twentieth hmm. edition ok kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe. wọ́n à ń bá yín dùn tó bá ti di ọjọ́ ọjọ́ yẹn wọ́n à ń bá yín dùn boxing day ta ló bá yín ṣiṣẹ́ yẹn. àyín náà ní bàmí o ah, ẹ̀yin lẹ́fọ̀ tẹ̀tẹ̀ ẹ̀yin lẹ́ni pé kí n máa jó lọ́pọ̀ ìwà lẹ́yìn. iṣẹ́ Ìlọrin náà lẹ ti ṣe ah. bíi ti zazuze. lavob lavob ìgbà tá a ríra gbẹ̀yìn ọ̀hún ní bọ́dì báyìí ìfọkànbalẹ̀ ló jẹ́ kọ́ tẹ́rẹ̀ rẹ. ẹ̀yin náà lẹ. ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dẹ̀ jíjẹ ni o. kéjì burúkú síbò ní sòrò. ṣé ẹ̀yin lẹ ní kíní gbáyà méjèèjì yìí òun ló ní. èmi náà mo kú ní. ẹ tí wàá sọ size ten ló. ọmọ ìbàdàn ṣe ìyàwó. ó dẹ̀ ṣe. ó dẹ̀ pé ẹ ah, sọ́sọ́ pé mi ò lè tàn ẹ́ sí nǹkan tí ò dáa. ó pé mi ò bẹ́ẹ̀ ni ó pé mi ò. akéèyàn máa jẹ panadiam láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ah, aláìsàn mi èkìtì. tó bá wá rọ́ọ̀kà pẹ̀lú ewédú ìbàdàn. ìyẹn la máa ń jẹ Tuesdays Wednesdays and Saturdays. nìkan bẹ́ẹ̀ wá rú ògúnfe sí. ah Jésù. <laughs> oh my God. <laughs> ọlọ́run mi ẹ ó péjú kọ́ ọmọ ìdájọ lọ. Ah. lọ́jọ́ sunday yẹn àwọn adẹ́rìn pòṣónú wọ́n ti ní ká má pè wọ́n adẹ́rìn pòṣónú àwọn adẹ́rìn pani mélòó ló máa wà ń eh, king of comedy Alibaba Baba máa wà bí Ali Baba máa wà ń bẹ̀ Ali wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eh, Mr Macaroni náà máa wà ń báyìí. Oh, okay. Yes, so then um, doc, small doctor. Okay. Um, nice. Okay. Uh, doctor smart pétérù ṣẹtẹ bàbá tí mo ṣe gan ọmọ yìí màmá ń bẹ sa. ẹ wá farabalẹ̀ n tó kó sílẹ̀ tí wàá fẹ́ pọ̀ jù. ṣé owó ẹ owó ẹ ní owó ní fàyàn lápò yẹn. ẹ mọ̀ pé ẹlòmíràn fẹ́ máa yẹpẹrẹ Ìbàdàn. bẹ́ẹ̀ni bàbá wa ń yẹpẹrẹ Ìbàdàn tó wa standard ni bàbá ṣe máa ṣe lẹ́kọ̀ọ́. èló lẹ fẹ́ ṣe five thousand ní regular àmọ́ tables wà fún àwọn family I need five hundred k I need two hundred k àwa ní ten k fún vip seat. vip ní ten thousand ṣùgbọ́n gbogbo àwọn regular five thousand regular five thousand tó wá jọjọ́ kejì christmas àbí. bẹ́ẹ̀ni twenty six ọjọ́ kejì boxing day nìyẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni very good. káwọn máa tú gbogbo box yẹn lẹ gbogbo ah, bó ṣe ń lọ kálukú gbé box ẹ̀ dání láti oníkálukú gbé gání ni o. aago mélòó ló máa bẹ̀rẹ̀. two p two pm ni red carpet máa bẹ̀rẹ̀ ok a máa ṣí gate ní three o'clock. ẹ ṣe é máa bẹ̀rẹ̀ títí di ten o'clock lálẹ́. ọmọ yìí ah. ló ṣẹun Ah. ah ó ti tọrọ dáríjì. olúwa ò ṣeun torí ó gbé ẹjọ́ rẹ wá síwájú àwọn àgbà ìjọ. bíbí ń lọ sọ pé bàbá dáríjì wọn kò má sọ̀rọ̀ mọ́. bíbí ń lọ sọ pé bàbá dáríjì wọn torí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. láfọ̀ fún ọ tó ń ṣe o. ó ṣe jàre mi mọ̀kọ́ tí mo ń ṣe. mọ̀kọ́ tó ń ṣe mi bóyá ó lè ti háyà náà bọ̀. mo àgírí pẹ̀lẹ́ látara bọ̀ ilé tó sọ yìí mo àgírí. ó sàtúngbà yẹn kó wá tọ́lá ti dé ìsàlẹ̀. ibi tí kọ́mẹ́dì ò ti ní fọ́ọ̀nì ni <laughs> èèyàn máa ká lólo àkọ́lé ìṣòwò ẹ̀kọ́ tó jẹ́ lólo. ṣẹ́ bọ́ta ẹ jẹ́ ká ṣiṣẹ́ tiwa o. bá a pe pásítọ̀ wọlé zazu lọ́zẹ̀ wa. tọ́lọ̀ bá ṣáà ti lóun dé sunu ayé yẹn ó dé nìyẹn. kò sí ni bẹ́ẹ̀ ni kò sẹ́ni lè dá dúró. ohun tí wọ́n fi ń pè ní ọlọ́run gbogbo ènìyàn nìyẹn ẹlòmíì tó bá ní bíi apalọ̀ tó rò pọ́ lọ́run ti kúrò lẹ́yìn ẹ̀ o ò mà kọ́lẹ̀ rẹ̀ pẹ̀lú lódùmarè hmm. ohun téèyàn fi ṣòro ṣẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni sori bí kìnìún ṣe tóbi tóun ẹran kan wà tán pé ní ẹran kíkà wọn bí kìnìún dakọ jẹ. ọjà kíkà àkìká máa ń mọ lójú ni. òun kìnìún gan mọ lójú ni kò ṣeé jẹ eyín burúkú sí pé kò ṣeé wì. bẹ́ẹ̀ ni hmm. gbogbo ẹran mélòó ló wà lára akíka. akíka náà dùn. mélòó ni gbogbo ẹran ara rẹ̀. tó bá bó pẹ́ ara ìtàn ẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àní go compare sí kìnìún. Ah, yóò fi panu. wá wo bọ́lúdùmarè ṣe ṣiṣẹ́ hmm. torí ẹ̀ ló fi jẹ́ pé nígbà míì ẹni tọ́lọ́hún bá lóun kọjú sí ó kọjú sí ni o. Hmm. nígbà ọ̀dọ́rọ̀ láfọ̀ọ́ orí ayé èso ṣe bẹ̀ sí ní mímí ah. ṣẹ́gun ṣẹ̀gẹ́ oh. tí mo mọ̀ ṣẹ́gun. ṣé ṣẹ́gun ló náà ń jẹ́. Ah, ah. ìjẹ̀bú ni. jẹ́bù ló wà. kì í ṣe Rome nìkan ló wà ń jẹ̀bú Kọ́ríńtì ló wà. ìdè fún wọn wọ́n fẹ́ interpreti. ṣàbí wà kúkú tí wà kúkú interpret. ẹ eh, bẹ́ẹ̀ ni ta iṣẹ́ tí mo ṣe rí pé tí mo ṣe gbà nìyẹn lọ́dọ̀ dádì ṣé dáàdi tójú òyìnbó gbẹ pẹ̀lú. àwọn náà ni o. bọ́lá tó bá ń pìtì nísìnyí ní òyìnbó sọ́ọ̀sọ̀ yorùbá ni. bẹ́ẹ̀ ni o. ok ṣé yorùbá lẹ́yìn fẹ́ wàásù àbí. olúwa ló wà pọ̀ ni. sọ ah, wàásù òyìnbó ni. yes na. àbúrò akọ́mọláfẹ́ ni ìbáwá translate. let's go. Ah, ẹ pẹ̀lẹ́ sà orúkọ yín sà. orúkọ mi ni pastor john ọmọnìyí olúwa tó wojú. ẹ pẹ̀lẹ́ iṣẹ́ wo lọ́lọ́run fi rán yín sáwọn èèyàn tẹ́ ní wọn ẹ gbọ́dọ̀ mọ́ sọ láàrin ìṣẹ́jú méjì ohun tí ọlọ́run fi rán mi sí àwọn èèyàn tí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú méjì ó wà nínú ìwé mímọ́ ìwé Luke orí kejì láti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkọkànlá hmm. áńgẹ́lì náà wí fún wọn pé má bẹ̀rù sáà wò ó mo mú ìrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti gbogbo ènìyàn hmm. nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì hmm. tí ń ṣe Kristi àwọn áńgẹ́lì ọlọ́run ló mú ìròyìn tọ̀ àwọn olùṣọ́ àgùntàn wa nípa ìbí Kristi ìrere ayọ̀ ni ibi Kristi jẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé a ń ṣe ìbí Kristi ní àkókò yìí ìrere ayọ̀ yìí òun ló fún wa ní àlàáfíà òun ló fún ayé ní ayọ̀ òun ló fún ayé ní ìsinmi òun ló mú ìlàjà wá láàrin ọlọ́run àti ènìyàn mhm. òun ló pè wá láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀ òun náà la ṣe rántí ìbí Kristi ní àkókò yìí torí pé a bí olùgbàlà fún ìran ènìyàn tábà wá rẹni tí ó ti gba Jésù lólúwa àti olùgbàlà ẹ̀ irú àkókò yìí à ń pè wọ́n sí ìrònúpìwàdà ní ó dáa ká jẹun ó dáa ká ṣe eh, rice ó dáa ká pẹran ó dáa ká pa oríṣiríṣi nǹkan ó dáa ká wọ aṣọ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn ò bá ní Kristi asán ni hmm. kò ní ìtumọ̀ ìdí nìyẹn tá a fi sọ fún gbogbo èèyàn pé gbogbo ọkàn tí ò bá ti gba Jésù lólúwa àtolùgbàlà ẹ̀ Eh, kérésìmesì kò ní ìtumọ̀ sí wọn torí pé ìdí tá a fi rán Kristi wá sáyé ni láti gba ìran ènìyàn là kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ègbé àti ìparun. ìjọ wo ni ìjọ yín sà ìjọ Christ Apostolic Church. mo rí i pé mo rí i pé ìwàásù ìwàásù yẹn jọ ti apostoli. <laughs> ilẹ̀ àánú odò ọ̀nà eléwé. evangelist ni ni àbí wòlíì. tọ́lọ́run tí ọwọ́ bàbá àlùkò gbé kalẹ̀. evangelist ni ni àbí wòlíì. olùṣọ́ àgùntàn olùṣọ́ àgùntàn. ok pásítọ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni sà olùṣọ́ àgùntàn. ok kí ló fẹ́ ṣẹlẹ̀. ohun tó fẹ́ ṣẹlẹ̀ ni pé a fẹ́ yin ọlọ́run lógo. ok. ní ọjọ́ thursday tó ń bọ̀ yìí on the twenty three. Hmm. torí wípé ẹ bá wo ẹsẹ̀ kẹrìnlá nínú bí tá a kà yìí àwọn áńgẹ́lì gan sọ pé ògo ni fún lókè ọ̀run hmm. torí náà a fẹ́ fògo fọlọ́run a máa ń pè ní hallelujah night èdè kan tó jọra ní gbogbo ayé òun ni hallelujah láti inú ebéèrú la sì ti mú síta tó túmọ̀ sí ká fi ìbùkún fún olúwa hmm. so ohun tá a fẹ́ ṣe lọ́jọ́ Thursday ni pé a fẹ́ fi ìbùkún fún olúwa àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi lọ́lọ́run ti gbé kalẹ̀ tó máa wà ń bẹ̀ bí ìbùkún fún àwọn ènìyàn. láti fi orin. láti fi orin yìn ọlọ́run ká jó ká yọ̀ ká celebrate ọjọ́ yẹn kì í ṣọjọ́ àdúrà ọjọ́ ìyìn ni. ọjọ́ ìyìn ni bẹ́ẹ̀ ni sá. bí èèyàn bá sì yìn bó bá ń yin ìyanu aṣẹlẹ̀ ìyanu aṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni sà. Hmm. aago mélòó ni ó máa fẹ́. aago mẹ́jọ alẹ́ ló ti máa bẹ̀rẹ̀ oh, títí di àwọn àfẹ̀mọ́júmọ́ aago mẹ́jọ ìrọ̀lẹ́ lálẹ́ títí di ijọ́ kejì. ṣé a lè mọ àwọn olórin tó máa wá. Ah, lady evangelist bisi aláwùyé àlùkò wọn á wà ń bẹ lọ́jọ́ náà hmm. bákan náà ah, babatúmiṣe wọn máa wà ń bẹ ní ọjọ́ yẹn hmm. bákan náà bídèmí ọlá ọba. Okay. Mm ó máa wà ń bẹ̀ bọ́ìsì ọlọ́run tó ń fi àpàlà gbé ọlọ́run ga kò sí ìlú tá a lè fi yin ọlọ́run kò sí ijó tá a lè fi yin ọlọ́run tó bá ṣe àti jẹ ijó tó tinú ọlọ́run wa ó ṣe ìtẹ́wọ́gbà. fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ orúkọ ìjọ yìí fúngbà àkọ́kọ́ láàrin ìṣẹ́jú àáyá ṣe ẹ lè tọ́ wọn sọ́nà kẹjú ìwé yẹn ṣe lè dé ilẹ̀ yẹn tí wọ́n fi dé orí ilẹ̀ òun ṣe ibi tó mú rárá téèyàn bá ti dé. De oríta challenge àbí kó dé new garage tó bá ti sọ pé CAC ilẹ̀ àánú tọ́lọ́run tí ọwọ́ bàbá wa ikọ̀ ọlọ́run wòlíì àlùkò gbé kalẹ̀ ọlọ́kadà gbé wọn débẹ̀. ok ok ìgbà wo ni kí wọ́n ti mọ̀ múra pé èrò fẹ́ pọ̀. èrò á pọ̀. bí aago mélòó ni kan ti máa dé. ẹni tó bá lè dé laago mẹ́rin márùn-ún sílẹ̀ kó dé aago mélòó ni. aago mẹ́jọ gangan ni. èlò lowó wọlé sà. ní kí bẹ́ẹ̀ náà ni. kò nídìí owó ìwọlé ọ̀fẹ́ ni sà. ọ̀fẹ́ ni. ọ̀fẹ́ ni sà ọ̀fẹ́ hmm. ni sá. náà téèyàn wá fẹ́ béèrè fún ẹ̀bí àdúrà bí èèyàn fẹ́ béèrè tọ́nisọ́nà nípa ọ̀nà àgbà dé orí ilẹ̀ àánú tẹlifóònù nọ́mbà wo lèèyàn lè pè sí. wọ́n lè pè sí zero eight zero mm-hmm. thirty two hmm. fifty two hmm. seventy five seventy seven. ẹ tún mú ọ. thirty two. zero eight zero. zero eight zero. thirty two. Mm-hmm. fifty two. seventy five hmm. seventy seven. o kò tí ń sà. Pastor J.O. Oluwatowoju. Oluwatowoju. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. abarapá àti gbogbo ayé ọ̀kùnrùn tara ẹnìkan mọ̀sẹ̀gbà ìsàn kókó lè faranda sago ara rẹ̀ titan black sea plus ni ó yàn láàyò ó léròjà aṣara lóore vitamin c nínú ó ń da jìnnìjìnnì bo àìsàn tó sì nílé wọn dànù lágọ̀ọ́ ara titan black sea plus ó ń ṣèrànwọ́ fẹ́jẹ̀ láti ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ nínú bọ́gọ́ ó ń gbógun ti onírúurú àìsàn nípa èròjà immunity pẹ̀lú àwọn àǹfààní míì close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ Ibadan. zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ UCH ìbàdàn good all yemẹtu bufayako lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn. iléeṣẹ́ apòògùn egbòogi titan national limited ló ń pín jáde fún gbogbo ayé tó bá ń gbọ́ fún wọn jẹ ní tẹ̀lé ń tẹ̀lé back to back lọ́sẹ̀lẹ̀ níléeṣẹ́ top sources ògbóǹtarìgì adẹ́rìn pòṣónú ni ọ̀làníyé àfọ̀njá sanyẹ̀rì ó balẹ̀ pẹ̀pẹ̀ sólù iléeṣẹ́ top sources tó ń bẹ ní woro dùnbàdàn fàkànṣe magic wednesday ìyún wednesday ọ̀sẹ̀ yìí àyò fóònù fún tọmọdé tàgbà tecno ló mú yìí wá fún wa sáàtì gbórí wọlé ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tecno tó o bá nífẹ̀ẹ́ sí kó o sì máa jàǹfààní rìn fàkàǹkà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀làníyé àfọ̀njá ni ó máa tajà fún wa fún wa lẹ́bùn tó ṣe iyebíye pẹ̀lú ọgbà bẹ́ẹ̀ ni ó máa bá wa ya fọ́tò bá wa dọ̀wẹ́kẹ̀ lókè iléeṣẹ́ twelve sources gan ni bàbá abẹ tó tó ṣe bẹ́ẹ̀ nínú àwọn iléeṣẹ́ tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlé ló tó ń lona nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ tecno ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jìnnà dẹnu má gbàgbé wednesday ọ̀sẹ̀ yìí ni magic wednesday ọjọ́ kejìlélógún oṣù kejìlá lólú iléeṣẹ́ twelve sources tó ń bẹ̀lẹ́gbẹ̀ mr biggs ìwòrò roundabout ìbàdàn ọjọ́ yìí gangan lọ́jọ́ ìfẹ̀bùnṣeré torí gangan ni Magic Wednesday nílé iṣẹ́ twelve success. Rubicon Rubicon sinimá aládùn Rubicon Rubicon àjọmáwo ó ní sinimá aládùn ìka alágbàdo Rubicon àjọmáwo ó ní. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọmáwo ó ní. Saheed Balogun Yinka Ayefẹ́lẹ́ Kọ́lá Olóòtú mr macaroni olí àgbà ricardo agbo akin lewis abọ́ládé salami saheed mr scott Táíwò Ìdẹ́kúnlẹ̀ pẹ̀lú Bukky Arugba Samuel Gbèsàmí Fahid Akintayo Adébáyọ̀ Fálékè pẹ̀lú Beno Ben. Àjọmáwo ni àjọmáwo Rubicon. Rubicon sinimá aládùn. Àjọmáwo Rubicon. Rubicon sinimá tó ládùn. Àjọmáwo Rubicon ni. Àjọmáwo ni. Àjọmáwo Rubicon. Rubicon agbẹ̀dẹ méjìlá tó wọ Dr. Adébáyọ̀ Fálékè KS Motel Total Garden àti Fresh FM Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of december ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira pẹ̀lú ìlú owó ìwọlé rubicon agbẹ̀dẹ méjì kò ṣeé má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ojú lọ́nà. thank you tó dùn ayé màlẹ́. kí láti máa ṣayé yìí sí o. bá ṣe. kí la fẹ́ ṣe báyìí ẹ jẹ́ ká ah. kúkú mú ọ̀rọ̀ ààbò yìí. ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa àfi tí iléeṣẹ́ ọlọ́pàá ò bá fẹ́ sọ̀rọ̀ lókù ìlú Ìbàdàn ti di ẹgẹrẹbìtì lórí ọ̀rọ̀ ètò ààbò ètò ààbò yẹn ti mẹ́hẹ̀ jù. àwọn àmọ̀tẹ́kùn kọ́ mo dé tẹ̀sán ọlọ́pàá wọ́n sọ fún mi pé àwọn márùn-ún ló yẹ káwọn wà ní díùtì láàárọ̀ kùtùkùtù èèyàn méjì ló ti report. wọn bóyá àwọn tó kò rí mọ́tò. wọn rí mọ́tò kí ni wọ́n ní ní ìsìn ó yẹ kí wọ́n ní kí ká bá wọn sọ fún ìjọba pé kán recruit. sọlọpàá ló kún sọ yẹn fẹyìn. ẹ wọ́n ní kí n bá wọn sọ fún ìjọba pé kán recruit àwọn lè rán mi pé kí n sọ fún ìjọba pé kò síṣẹ́ wọ́n ní kán recruit ẹnìkan nu wọn wá tún sọ fún mi pé wọ́n rìkúrùtù gan nísìn àwọn ọlọ́pàá fẹ́ máa lọ sójú títì ju kan dúró sí station lọ. kí ló wà lójú títì téèyàn kí ló kò sí nǹkan lójú títì. kí ló wà lójú títì ṣàlàyé tó wà lójú títì fẹ́mi tí mi ò mọ̀. ọ̀dà mo ti gbọ́. kò sí nǹkan kan lójú títì yàtọ̀ fún pé kàn dúró kàn sọ fún kẹ́kẹ́ má sáré kí ni pa ọ lẹ́nu kàn náwó lẹ̀ pé kẹ́ ẹ má sáré ẹ má sáré jẹ́jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ hmm. ẹ̀mí yín ni wọ́n ń dùn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹni tó wà láyé ló ń sọ story tó ṣẹlẹ̀ hmm. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti rúfẹ́ là kọjá bẹ́ẹ̀ ló jẹ́ pé wọn ò rí àánú táwa rí gbà gbà láyìnká ni wọ́n ti wọlé òun tẹ́ẹ̀mẹ́rin ok celebrity ok bóyá wọ́n rò pé celebrity ni èmi náà torí eh, ibi tá a ti débẹ̀ ẹni tí ò eh, àwọn tí ò celebrity náà tí wọ́n ń là kọjá lágbóolé ńkọ́ tí wọ́n ò lè sọ̀rọ̀ síta délé kan délé kan délé kan. tí ò sì sẹ́ni tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò ó ti wá di pé kí àdúgbò kí àwọn landlord tó yẹ kí wọ́n sùn kọ́ mọ́ sun táyà. iṣẹ́ táyà tán bá sun gan ṣó. náà sọmọ kẹtọ bá sun táyà awareness ni pé àwa náà sun o àwa ń lé o. ìjọ́ wo lèèyàn fẹ́ ṣèyẹn dà. mi kò yé mi ìjọba sì ti mọ̀ pé tó bá ti ń di àsìkò àsìkò ọdún délé lálẹ́ kó o sinmi kó o sùn o jẹun tán o tún gbé táyà síta o tún gbé táyà síta o tún sun táyà. ẹ tún máa blow whistle ah, àwọn àdúgbò kan àti pé wọ́n há whistle fúnra wọn ni wọ́n há whistle. àgbọ̀ bá ga níyà yín lọ́kàn lọ́la o. pópópópópó ẹ̀gbọ́ ìlú yìí ṣé wọ́n fẹ́ sọ ìlú yìí di ọgbà ẹ̀wọ̀n fún wa ni. number one ìlú yìí ló ti ra iná sórí káàdì ẹ tó mọ̀ dẹ̀sùn iná ọmọ hmm? dẹ̀sùn ẹ tó mọ̀ dúró de iná. iná fẹ́ dé. ẹ kó o lè bá a load o lè ra káàdì ó di di ọ̀sẹ̀ kan kò mọ̀ rìnà tó fẹ́ fi o lè load. ìyá tó ti ń lọ sọ́dọ̀ àwọn nẹ́pà. mo ń sọ bó ṣe wà ní atẹ́gùn nìkan ni wọ́n ti fẹ́ mọ gbowó ẹ̀ tà mí. so téèyàn bá tiẹ̀ wá tiraka nílùú yìí pé tiraka òun ò sọmọ burúkú òun náà fẹ́ jẹ́ èèyàn láyé ọ̀sán kan òru kan wọ́n sì wọlé tì í wọ́n á gba tó ti ń tiraka yẹn wọ́n á dẹ́mi ẹ̀ légbodò wọ́n sì sọ pé àwọn ṣe investigation súkẹ́súkẹ́ wọ́n sì parí ẹ̀ síbẹ̀ wọ́n ní it's one of those things. it's one of those things. yeah. sori ntí kálukú tí sori ọdún yìí ntọ́dún yìí tiẹ̀ kó sínú ó ti burú jù now àwọn kan wà tí wọ́n jẹ́ pé wọ́n ra lẹ̀ wọ́n ti ra lẹ̀ yìí tó ọdún mẹ́rin márùn-ún sẹ́yìn tí wọ́n ti ṣe foundation tó jẹ́ pé àwọn kan wọ́n kàn yá dé wọ́n dẹ̀ wo gbogbo ẹ̀ wọ́n sọ dilẹ̀ wọ́n ní kó lọ wálẹ̀ síbòmí ọ̀bú wa wọ́n á bá wálẹ̀ síbòmí. kí ló ṣẹlẹ̀ sí. wọ́n ní wọ́n fẹ́ lo bẹ̀. àwọn wo ló fẹ́ lò. àwọn boys wọ́n náà ti tà fẹ́ lómi nílùú òyìnbó. ẹnìkan pè mí yóò bí òun gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ òun kàn ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ níjọba ń sanwó àmọ́ ikò à ń sanwó àmọ́ ikò ah, mo ní. ibo lọ́dọ̀ wọn. mo ní kó fún mi ládírẹ́sì ọ̀dọ̀ wọn gbogbo wedding ring ẹ tó gbà yà mọ ibi tó máa wà nísìn kò yẹ asán àmọ́ ikọ̀ kábẹ́ gbà jáde fóònù mélòó náà gbà mo wá farabalẹ̀ jókòó pé ọ̀rọ̀ ti ṣòro ó sọ báyìí làpì mélòó náà gbé farabalẹ̀ kó ka àwọn bàtà ẹ̀ tán bá kó ó ti yẹ kàn sọ àmọ́ ikọ̀ òun náà tó fẹ́ gbé mi mọ́ra nù. ó sì béèrè ọ̀dọ̀ àwọn ọmọ ikọ̀. iṣẹ́ tó lè lọ̀lẹ́ ó padà ṣe mo wo egungun tí wọ́n lò láti fi jábọ́ glaproof mo wo igi tí wọ́n gbé tán fi ṣe mo wò pé tán bá dà bá ti egungun yìí sórí iṣẹ́ míì ṣé kò ní máa mú àtijẹ àti mu wá mo wá padà jókòó wò pé ṣé kìí ṣe pé from the pit of hell ẹ̀mí olè ti wá ẹ̀mí olè torí iṣẹ́ burúkú ni. ní táìmù tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn kò sí tí wọ́n lè ṣe. wọ́n burú wọ́n dájú mo wá wo abájọ tọ́pọ̀lọpọ̀ fi máa ń fún ọ ní jungle justice pé ẹ̀sìn kálá ó mo tún sọ lẹ́ẹ̀kan kíkà pé kò síṣẹ́ kò síṣẹ́ ni ah, irú àwọn báyìí ó yẹ káwọn náà mọ ṣàfọ́ra ni o tí èèyàn mọ jí adìyẹ wẹ́rẹ́wẹ́rẹ́. ṣe rí ọ̀rọ̀ pé kò síṣẹ́ kò síṣẹ́ ó wà lára ẹ̀ ṣùgbọ́n ìwà tó bá wà nú èèyàn lọ tí máa ń pa èèyàn mọ́ ah. ní téèyàn bá tí ó bá wà nú èèyàn tó jẹ́ bí ìwà ẹ̀ gangan tó bá ti mọtí tó olóyó á gbèdè real you. ayé ò fẹ́ rí ìgbà tí ò struggle táwọn kìíní bá dẹ̀ ti mu tí wọ́n fẹ́ mu tán tán bá bọ́ sí gbòòrò àtẹni tó ń struggle àtẹni tó yẹ kán fọwọ́ kàn ayé ò kọ́ṣẹ́ mọ́. ibì kan tẹ̀ wá wà tó burú jù nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí tí wọ́n bá tún wá káàyàn mọ́lé tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín wọ́n á na. Ah. wọ́n á na kí ló tún le tó nínà. nínà yìí ló burú jù wọ́n á na bí kíkú bí yíyẹ wọ́n ní kó dọ̀bálẹ̀ ò dọ̀bálẹ̀ pẹ̀lú pé ó dọ̀bálẹ̀ ò dojú bolẹ̀. o gba contract lọ́wọ́ ìjọba. wọ́n tún wá máa nà wọ́n nà tí nínà yẹn bá tó bá jẹ́ nínú àwọn tó bá tún wà lára wọn tó bá jẹ́lẹ̀ tó yáwọ́ á tún eh. yìnbọn mọ́ yàn. kí ló tún dé wọ́n á tún wá máa bára wọn jà pé kí ló dé tó yìnbọn mọ́ náà ó cooperate náà. a ló ń kàn yín náà ni nbo la ń lọ. ṣé bá a ṣe máa bá a lọ lélẹ̀. nbo la ń bá a lọ báyìí ṣé bá bó ṣe rí tẹ́lẹ̀ rèé. wọ́n ń pariwo ah, wọ́n káyé obì mọ́ lélẹ̀ ní. tálámù tó máa kàn lọ́la. ọlọ́run ní jẹ́ ó kẹ́ni kankan. ẹ mo béèrè ni ẹ ẹ ṣé bá a ti ń sọ̀rọ̀ ẹ̀ tipẹ́tipẹ́. Hmm. ó bẹ́tà kéèyàn yìí máa jiyàn ju kó experience yẹ lọ. ọlọ́run ní járe ẹ kúrọ̀ lẹ́ ẹ kúrọ̀ lẹ́ ní kánífẹ́lẹ́. yes sir ah a ti wà lórí afẹ́fẹ́ o. ẹ ti wà lórí rédíò rẹ di. ẹ tí mo lè pè lẹ́yìn lẹ́yìn afẹ́fẹ́. ẹ máa sọ̀rọ̀ yín lọ kẹ́ ẹ má dárúkọ yín. ẹ ẹ fẹ́ dárúkọ mi àmọ́ ọ̀rọ̀ kan fẹ́ sọ fún ayé fẹ́lẹ́ lè sọ sí i gbọ́. ok hold on. ayé tọ́jọ́ ayé tọ́jọ́ ayé màlẹ́. ọba lágbọ́n rẹ̀ mi ọ́fíìsì kún ara ẹ̀ ènìyàn fẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale and EOB. New Event Center ló tún gbé today. dé. Gbọ̀ngàn ayẹyẹ tó tóbi, àyíká tó dùn ún wò, oríṣiríṣi ìnáwó ní ìlú ní ẹ̀kọ́. event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọyẹ́ inú ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all saint college road gbọ́fìẹ́tì off Jericho extension Ìbàdàn Newview event center is very affordable call for enquiry or send a WhatsApp message on 0807 66 66 557 0807 66 66 557 View event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú Ìbàdàn ṣe rí péré wọlé dé fún wa nílùú Ìbàdàn. ẹnìkan ń béèrè question kan lọ́wọ́ wa pé ṣé ọlọ́pàá ò ṣe night mọ́ ni ẹ tán bá ṣe night ẹ ok bóyá kán máa patrol ìgboro àbí lálẹ́lẹ̀ ń béèrè àbí hmm. àbí wọ́n ṣe tẹ́lẹ̀ kí ló dé tán ṣe mọ́. láti gba ensars nǹkan ò bákan náà mọ́ ẹ já tọrọ fúnra wa kò sẹ́ni tó fẹ́ fẹ̀mí ara ẹ̀ ṣòfò mọ́ o mo sọ pé ojú títì pé wọn. ẹ kò wá sí nǹkan kan lójú títì tẹ́ ẹ̀ ń sọ yìí náà. mo ti gbọ́. hello. láìkí bí wọ́n ṣe nu ẹnu ń tiẹ̀ ẹ̀gbọ́n mi. hello. <laughs> nǹkan wà. hello. hello ẹ kọ́ obi rẹ kò yọ o. ẹ ṣeun. àbúrò ẹ̀ mọ́ o. ẹ ṣeun gan sà àmì jésù. Mm. ẹ ṣe iṣẹ́ ẹ ṣe yín rédíò yín lẹ̀kẹ́ sọ̀rọ̀ pápápá. ẹ sọ̀rọ̀ ẹ ẹ o. ẹ ra o. ẹ kó ètò sọ. ẹ ra sà. àṣekọ́lá bí ọdún ní láti ni. Eh, nǹkan tó ibi tí mo ti fọ́ ibi tẹ́ ti láǹdì yẹn náà ni mo fẹ́ ibi tẹ́ parí yẹn mo fẹ́ bẹ̀rẹ̀ tẹ́ bá wo society ti ń di ohun tó jẹ́ pé abnormality ti ń di normality because ẹ máa rí i pé more or less like bíi pé wọ́n ti ní association lọ. ẹ bẹ́ẹ̀ ni àwọn wo. Ah, àwọn big boys. àwọn big boys ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ ah. torí tí wọ́n bá l'association ni èmi ò rí tí n gọ́nà tó lè bá ti jà kódà ẹ̀ ní gbóhùn ẹ̀ ní ẹ̀ mọ́ ẹ̀ ní lè tẹ̀sẹ̀ mọ́ but nowadays you be ẹ máa gbọ́ pé ẹnìkan ń sọ ẹnìkan pé àwọn pètò if you can pay so so so ó lè jẹ́ ó lè wà rí lóòótọ́ sẹ́kẹ̀tọ̀ hmm. kò ní jẹ́ kí wọ́n fẹ́ gbà wọn sẹ́kẹ̀tọ̀ bá provide owó yẹn because something of sort ó ṣẹlẹ̀ ṣe mi náà ṣe mi náà nínú àwọn gbà fún mi wọ́n dẹ̀ ní lọ mú five thousand wá tètè bá tún five thousand. ẹ dẹ̀ rí bẹ́ẹ̀ click click ti wà. yes definitely so and that is why ibi tí society lọ nǹkan tó kẹ́mi kan máa sọ. So, torí orí ìjọba náà lè máa dà nílò la máa dà nílò you remember the immediate staff government that wọ́n wà kò wọ́n so yìí o kò ní ká fi ń gbàjọba to be candid so it is high time the government woke up sincerely speaking gbogbo kò ní ṣe ìbàdàn nìkan. ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ yìí náà ni. Mm-hmm. yes so èmi máa sọ fún wọn tí wọ́n wó kọ̀ ìwọ́n oh. lónìí wọ́n máa ó bàjẹ́ ó wọ̀ tì í sìn tó hmm. ẹ pètò eob ìhun tó ń tọ́lá ń lọ èyí tó dájú ẹ lọ́wọ́ lọ́wọ́ abúlọ́kù rẹ kò tó fà. a ṣe lọ́ńṣìn fún. lọ́ńṣìn kí ni. a gbọ́dọ̀ rèé sí owó fún ọ o. pẹ̀lẹ́ ọ̀ndúrísà. ayé tótó ayé tótó ayé màlẹ́. wọ́n fẹ́ wọ́n pé wọ́n fẹ́ mọ̀ pé èèyàn náà ń gbìyànjú ni hmm. wọ́n fẹ́ mọ̀ rárá hello ìyà lórí ìyà nínà àyàn tán bá tẹ̀tún wá káyàn mọ́lé nínà ah. àyàn lẹ́yìn tẹ̀tún gbangbo tẹ́gbà tán wà á fẹ́ lọ sùn ẹ̀rù á tún máa bà ẹ́ kó ah. ẹ fẹ́ lọ sùn ìtútù ìwà burú jù ni pé kò sí time táwọn lè operate báyìí. wọ́n lè one seven. wọ́n lè wà láàárọ̀ kùtùkùtù. agbóhùn sáfẹ́fẹ́ kan sọ pé wọ́n wá ká àwọn mọ́lé láyìnká ohun tí wọ́n ṣe fún wọn tí wọ́n ṣe fún wọn èèyàn ó ṣílẹ̀kùn wọ́ọ́rọ́wọ́ ni ah, wọ́n ní kán ṣílẹ̀kùn wọn wá dáhùn ǹjẹ́ ọmọ tí wọ́n ṣe wọ́n sì ń da petrol sínú ilé láti ojú window. ah ok ọfẹ sọnà sílé nìyẹn. ẹ eh, sọ wà ní bọ́ta. ah èyí. ó ah. dọ̀nà kékeré táwa ń gbé ní ìsìn báyìí bó ṣe tóbi tó jẹranjẹran. má pè ló dọ̀nà kékeré mọ́ ó dọ̀nà ńlá ni. kò sí police station kankan ẹ wàá ṣe travel kìlómítà ẹ ń lọ di ayò rẹ lọ report to police station ni o àwọn ìdí àyànlẹ́ yẹ kó kọ́ bàbẹ̀. Eh, ẹ ẹ mọ a lọ ẹ mọ èèyàn mélòó gan ló wà ní police station ìdí ayò rẹ. ńgbà tí wọn ò réèyàn wọn gan ọlọ́pàá tí mo lọ bá ń bẹ̀ ó ní mi ò ráwọn ajá méjì tó ń sìn. pé in case tí nǹkan bá fẹ́ yíwọ́ wọn ó di ajá sí wọn. ìgbà tí security náà tó ń sin security. ọ̀rọ̀ burúkú àtẹ̀rí. hello. Ah, ọlọ́run. ọba lábọ́ ọ̀rẹ́ mi ọ́fíìsì kún ara ẹ̀ ènìyàn fẹ́ ní fọ́ọ̀rọ̀ hello. hello ọjà. ma.

my sister ẹ eh, ó wá sílé ó fẹ́ wá settle ó dẹ̀ dé sẹ́kọ̀ọ́ ṣe mọ̀ pé every day wọ́n láti máa withdraw owó kọ́ máa gbé sílé because àwọn tá à ń sọ yìí àwọn kólóhùn lọ yes every day ló máa ń withdraw owó sílé ah. ìgbà tó ṣú ó láti kẹ́rù ẹ̀ ó ti padà sí UK hmm. ṣe ìlú nìyẹn àdé ń pariwo every day gbọ́ wọn ò fẹ́ gbọ́ kó o fẹ́ gbẹ̀mí wa tẹ̀ mọ́ kọ́ta fẹ́ ṣe sílùú yìí yẹn mọ́. ṣẹ́jọ́ ìjọba wa ni àbí àwa ara wa. Ah. ìjọba náà ní ti. ìjọba ló rán wọn jáde ni ẹ máa gbọ́ mi sà ṣẹ́rí ní UK tí Christmas bá ti ń bọ̀ any festival àwọn ọlọ́pàá ti sẹ́ndì tíkẹ́ẹ̀tì sí gbogbo lẹ́yìn ipe ẹ mẹ́sọ̀ ipe ilẹ̀kùn lẹ́yìn wíńdò lẹ́yìn ó tì dáadáa tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ ah. àwọn neighbor gan ló máa kọ́kọ́ report because we got neighborhood watch. Hmm àwọn ọlọ́pàá òde kí wà ní títì kan máa gbowó ẹ bá nídìí wọn ẹ pè wọn á dẹ̀ wá immediately ọ̀rọ̀ olúwa yẹn lèmi ò mọ akọ̀ ń lọ sẹ́yìn sí ni a lọ síwájú irú ìlú wo nìyẹn ẹ lọ wo Singapore ẹ wo bí Singapore ṣe bẹ̀rẹ̀ ẹ lọ wo bẹ̀yẹn sìn ẹ wò lú káàkiri àwọn ò lọ síwájú a lọ sẹ́yìn a kò dúró sójú kan bí omi adágún inú wa dẹ̀ ń dùn a lè máa ṣe pátí lọ́tún lọ́sí a máa jẹ màálù a máa máa ṣọ ẹ́ àdẹ lè sùn nínú ilé ó ti sún everybody ah. so kí ìjọba kó wa ṣe nǹkan sí àwọn lọ sí ìlú mi náà wọ́n mọ̀ bí ìlú mi ṣe rí náà wọ́n ta ṣe tún máa sùn nínú ilé wọ́n ta tún máa fọrùn rọ. ẹ dúró ah, tó bá jẹ́ pé ìjọba ni ẹ gbọ́n mà tó bá jẹ́ pé ìjọba ẹ ó yá ẹ jẹ́ ká gbé e sípò pé ẹ wà lára ìjọba tẹ bá wà lára ìjọba kí ni àmọ̀ràn tẹ́ fún ìjọba pé ọ̀nà tá a lè gbà láti kápá ìdigunjalè lélẹ́yìn àti ètò ààbò tó mẹ́hẹ̀ yìí kí ni n tẹ́ eh, gbà nímọ̀ràn fúnjọba. ok ìmọ̀ràn tèmi máa fúnjọba sà ni yí pé ojú tó bá wọ́n ní ọwọ́ tó bá ń dùnyàn èèyàn kì í ti bá aṣọ ibi tí ìjọba ò bá ti lè ṣe ẹ jẹ́ kó pariwo síta pé ok agbára wo ká eléyìí o ṣe rí ibi ìlú tí ò bá ti ṣiṣẹ́ ìlú tí ò bá ti síná ìlú tí ò bá ti sí infrastructure ah. bó ṣe máa máa rí lélẹ́yìn because ṣe ráwọn ọmọ tó lọ ń jalè yẹn kò sẹ́ni tó máa bímọ tó máa sọ ní olè nǹkan kan ló tì wọ́n débẹ̀ ní ìsọpẹ́ kan tó ń ṣe dáa o tó yẹ yín nǹkan kan ló tì wọ́n débẹ̀ tí ìjọba bá lè mú yẹn kúrò kó pèsè iṣẹ́ àwọn tí owó mọ̀ tó kó sanwó fún wọn gbogbo owó tó fi ń lọ káàkiri yẹn kó dá sórí aráàlú tí ìwòsàn wà kẹ́bí tiwa tí ara bá rọ àwọn èèyàn ṣebí nàìjíríà lèmi gbé nàá tó wá sílùú yìí a ní gbogbo eléyìí tẹ́lẹ̀ tó bá ti fẹ́ wá jalè nígbà tá a kéré wọ́n máa kọ lẹ́tà ni wọ́n á dẹ̀ rárá wá tó bá dẹ̀ ti wá wọn ti kẹ́rù wọn ti lọ ẹ̀ tún gbúrò wọn mọ́ nísìnyí wọ́n máa kọlẹ̀kùn yín ni níbi tẹ́ ń sùn tó tó bá ti lè pèsè iṣẹ́ tán tí gbogbo infrastructure wà tí iná wà táwọn èèyàn rí iná ṣiṣẹ́ tí ọ̀nà dúró tí àwọn ọmọ lọ sí school tí gbogbo ẹ̀ tí ìtura wà ẹ rí i pé owó olè yìí á dínkù wọ́n tí ìjọba ò ṣe àwọn gan ló ń pèsè olè fún wa àwọn gan olè wà nínú ìjọba wọn ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé. tó tún àmọ̀ èyí tó burú jù ń bẹ̀ ọgbà tí wọ́n bá ká olè báyìí tí wọ́n bá tún gbèdé ilé ẹjọ́ ọlọ́pàá ó tún mọ̀ sọ fún ọ pé ó ti kúrò lọ́dọ̀ àwọn o ó dọwọ́ judiciary Hmm. bẹ́ẹ̀ ni. olè àtún wá gba lọ́ọ̀yà. ó kàn tún rí gamboro ń ta ni. olè àtún gba lọ́ọ̀yà. bẹ́ẹ̀ ó kàn tún rí gamboro ń ta ni. olè gan tún win ní case. àìmọye hmm. a sọ fẹ pé òun lo òun ní òun ní pẹ́ dé. wọ́n pè kan ní theft wọ́n pè kan ní obtain by by trick eh. obtain by force. Uh -uh èwo ni robbery. wọ́n lè yọ kúrò ní robbery títí títí títí yóò fi di obi obi ti kìnìkan kìnìkan wọ́n ṣáà wá nǹkan kan ọlọ́run hmm. ọlọ́run ọlọ́run hmm. ó ti wá fẹ́ di pé tó bá tún kẹ́fín pé ẹnìkan pé bóyá ó ń fẹ́ wà bó ń ṣe kìnìkan tó bá tún lọ fẹjọ́ sùn pé ẹ dákun ẹ bá mú kínní ẹ bá mú afurasí o. ọ̀làwọ̀n tún máa sọ fún pé àwọn ará àdúgbò yìí náà wá rìpọ́tì yín o. ló wá rìpọ́tì yín o. àwọn náà wá sọ fún wa pé. sọmọ ọmọ ọmọ káska. káska káska kan náà ọmọ káska bọ́ọ̀ì kan báyìí tó. tó tó ń limp tó ń ṣe ẹsẹ̀ rẹ̀ kẹ́kẹ́ tó ń ṣe ẹsẹ̀ báyìí káska ló sọ̀rọ̀ ẹ. ló sọ̀rọ̀ ẹ ló sọ pé àwọn ará àdúgbò. ẹ̀yin méjèèjì ẹ̀ ń jà ni. ṣé ń jà ni. Hmm. ìlú tá a wà yìí nù tí ọ̀rọ̀ kásíká mọ̀ mọ̀ bínú o. kásíká mọ̀ bínú akàn lórúkọ rẹ̀ ni. hello. ah. ẹ kúrọ̀ lẹ. ẹ yí rédíò yín lẹ. sẹ́ẹ̀rì ah. ní àdúgbò yìí wa ní nǹkan bíi last week à wọ́n mọ̀ọ́mọ̀ kánlẹ̀kùn ní nǹkan bíi tó wà ní ìbójú yín dò ẹ̀yìn ọ̀dọ́ mi dandan náà ti ń kánlẹ̀kùn bàbá ẹ káàárọ̀ o bàbá ẹ káàárọ̀ o àti wọ́n ti pẹ́ra wọn a pe six one five di a pe six one five di ààrẹ nìkan kan àmọ́ kálukú wa náà ti dìde láàrin ẹ̀dẹ̀ nípa sí èjì kálukú wa ti dìde wọ́n kálukú ti mú nǹkan tá a lè fi sọdẹ lọ́wọ́ but àwọn náà wá ń fi àdá àárín ẹ̀dẹ̀ kán lè bá a mọ̀ pé a sùn ládùúgbò bọ nǹkan náà jẹ́ ká ṣe ni pé ká sílẹ̀kùn kan yà wọlé. ẹ ṣeun àwọn kan ń fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí wa pé ká sọ̀rọ̀ nípa tó ń ṣẹlẹ̀ ní mọ̀lété ẹ̀yin ará mọ̀lété ni kẹ́ ẹ pè kẹ́ ẹ jẹ́ kíjọba mọ tó ń ṣẹlẹ̀ ládùúgbò yín o mhm. àwọn odò ọ̀nà kékeré wọ́n ti tàtẹ̀jẹ́ àtẹ̀ránṣẹ́ odò ọ̀nà kékeré ń tọ̀dọ̀ tí yín náà mhm. àwọn odò ọ̀nà kékeré then àwọn ẹlẹ́bù àwọn náà fi àtẹ̀rẹ́jẹsẹ́ tí wọn náà ṣiṣẹ́ ṣọwọ́. kó ibẹ̀ àwọn ibi tí mò ń sọ yẹn. àwọn ẹlẹ́bù àwọn. odù ọ̀nà lọ́nà àṣepa. àpáta wáyà ń kébù. ọ̀nà lè báyọ̀ wọn èé sùn. kí ló dé. bí báyọ̀ ṣe é sí bí èké ṣe é sí ajá balẹ̀ kà kò yé mi torí mi máa go tó máa sọ pé òun tó fẹ́ sọ pé òun fẹ́ sùn wọn ní sùn ó mọ̀ gbọ́ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ láwọn àfọ̀sẹ̀ èbó tí ọmọ kọrin ju Pasuma lọ ẹ bọ̀dá ẹ má bínú pa gba táìmù yín ẹ pẹ̀lẹ́ jàre ọ̀rọ̀ tó ń dùn wá lọ́kàn ni ẹ pẹ̀lẹ́ bọ́ yìí ṣe wá fún ntójú ẹ rí ẹnu ẹ ò lè sọ. ojú mi rí ẹnu mi kò lè sọ. orúkọ yín jàre àti iléeṣẹ́ tẹ wá ṣojú. orúkọ mi ni Táyọ̀ mo jẹ́ aṣojú iléeṣẹ́ Rala Properties Nigeria Limited ilẹ̀ ni àwa ń tà ṣùgbọ́n lọ́dọ̀ tiwa a ṣe ilẹ̀ títà ní ọ̀nà ìgbàlódé digitalized real estate ní tọ̀dọ̀ wa. orí kọ̀ǹpútà nìyẹn. bẹ́ẹ̀ ni. Ah, èyàn á kọ́lé sórí kọ̀ǹpútà. ẹ kọ́lé sórí kọ̀ǹpútà ẹ lè wo ibi tó wù yín láti orí layout plan wa lórí website wa pé ibi ni mo fẹ́ o kí ẹ dẹ̀ choose ẹ̀ tẹ bá dẹ̀ ti mu tẹ́tí dọ́dọ̀ ti wa a máa bá yín ṣe kò dẹ̀ sí pé ẹnìkan lè ra ilẹ̀ a lè ta ilẹ̀ kan fún èèyàn méjì bẹ́ẹ̀ méjèèjì ṣe wà bójú tó bá jẹ́ ilẹ̀ mú ilẹ̀ kan tẹ́tí deposit owó anybody ò lè rà mọ́ fúnra kọ̀ǹpútà ló máa generate ẹ̀ pé ó ti wà fún ẹni báyìí. but ṣó wà transferable. yes ó wà transferable. látòrí kọ̀ǹpútà yẹn náà. bẹ́ẹ̀ni. pé mo ti transfer ilẹ̀ mi fún portable. nǹkan tẹ́ bá fẹ́ transfer ẹ̀ fún portable nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ máa wá bá wa pé ilẹ̀ mi o mo fẹ́ gbé fún ẹlòmíràn a gbọ́dọ̀. ṣé ẹ sì rò pé ó yẹ kéèyàn mójú ẹ̀ débi ilẹ̀ téèyàn fẹ́ rà. dandan nìyẹn tẹ́ bá ti mú. nígbà tó sọ pé kọ̀ǹpútà láti rà. tó bá jẹ́ kọ̀ǹpútà lẹ ti mú kẹ́ tó sanwó àwọn ò mú yín dórí ilẹ̀ even kò sí bóyá fẹ́ rí kẹ́ tó sanwó rárá a gbọ́dọ̀ mú yín dé orí ilẹ̀ wa pé ibi tẹ́ ẹ mú ni ẹ̀yin lẹ́wàá o pé ṣé ibi tí mo mú lórí kọ̀ǹpútà yẹn o tó papọ̀ mọ́ bí tí wọ́n fi níbo làwọn lẹ́yìn wà. a ní ilẹ̀ sí odòaniléwé ní agbègidé a ní ilẹ̀ sí àjíà a ní ilẹ̀ sí mọ́níyà a dẹ̀ tún lè rẹ̀ sí ẹ̀yìn rit a wá ń ṣe twenty five percent discount lọ́wọ́lọ́wọ́ báyìí. fún tọdún. fún tọdún ó tún wọ january fún àwọn tó ti bá wa dòwò pọ̀ láti ìlú òyìnbó àwọn èèyàn bá wa dòwò pọ̀ tó ń ralẹ̀ lọ́wọ́ wa wà ní nàìjíríà lóríṣiríṣi níbikíbi ní gbogbo àgbáyé. ó tó gbà ó tẹ́ ti wà nínú iṣẹ́ ilẹ̀ títà. ó ti ṣe díẹ̀ tí a ti ń talẹ̀ tó oríṣiríṣi nǹkan là ṣe ní ọ̀dọ̀ wa ṣùgbọ́n ilẹ̀ yẹn ni a wá sọ̀rọ̀ nípa ẹ̀ ní èní yìí ẹ tó bá fẹ́ bá e-receipt wà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe tó bá jẹ́ orí kọ̀ǹpútà ni tó bá jẹ́ ọ́fíìsì wa lẹ wá kò sí tí o ṣe ṣe nínú gbogbo ẹ̀. níbo ni ọ́fíìsì yín wà. ọ́fíìsì wa wà ní Ralac hub ní ìyànà church níbẹ̀ ni ọ́fíìsì wa wà tá a dẹ̀ ní twenty four hours customer service kò sígbà tí wọ́n pè wá tí wọ́n ní dáhùn lóhùn. orí kọ̀ǹpútà tẹ̀ ń sọ wẹ́bsáìtì wo ni èèyàn ti máa lọ tọ́ka sí ilẹ̀ tó fẹ́. tẹ́ bá ti fẹ́ tọ́ka sí ilẹ̀ tó fẹ́ a lọ sí www.rpl.ng. r what? rpl Ralak properties limited rpl tó bá ti débẹ̀ tó bá ti ṣí website yẹn àríbi tán kọ estate sí tó bá ti click estate á gbé gbogbo estate wá wá àwa àrígbọ estate tó bá wù èèyàn á wò layout plan ti wà ń bẹ̀ tí wọ́n ti ó ti wà lórí estate kọ̀ọ̀kan bá a ṣe gé bó ṣe wà plot téèyàn bá fẹ́ rà block téèyàn bá fẹ́ rà gbogbo ẹ̀ ló ti ló ti wà ń bẹ̀ fún àwọn àwọn yẹn tí ń bá wa dòwò pọ̀ lóríṣiríṣi adẹ̀tún fẹ́. tó bá jẹ́ pé èèyàn fẹ́ pè yín tẹlifóònù nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí. àwọn tó bá fẹ́ pè wá wọn á pè customer line wa uh, customer service line wa Wa á pè wá zero seven zero four thousand forty seven forty. ẹ ti sáré jù. zero seven zero four zero zero zero four seven four zero. ẹ̀rù lè máa ba àwọn èèyàn yìí pé orí kọ̀ǹpútà bá dọ̀la tí wọ́n ṣí wẹ́bsáìtì tí wẹ́bsáìtì ò ṣiṣẹ́ mọ́ ń kọ́. àìrò ẹ̀ ò sí lódò wa. kí ni ìfọkànbalẹ̀ tí ẹ lè fún àwọn tó bá fẹ́ bá yín dòwò pọ̀ torí ibi tẹ́ ẹ wá yìí tá a bá ta a máa ń tọ́ o. dandan ni àwọn tí ó bá jẹ́ pé wọ́n wò pé bóyá tí ó rí kọ̀ǹpútà àwọn ò lè ṣe yẹn torí ẹ̀rù tó ń bá wọn kan wá sí iléeṣẹ́ wa wọn á bá wa níbẹ̀. ó tó gbà wo ti ṣí ọ́fíìsì yín nìbàdàn. ọ́fíìsì wa a ṣì ní a ti wà tipẹ́ ṣùgbọ́n bí tá a wà nísìn àwa gangan la kọ́ ìyẹn jẹ́ bí àwa la níbi tá à ń lò. okay torí ẹni tó ń talẹ̀ náà tó fẹ́ dọ́gbọ́n béèrè yẹn pé nǹkan amámọ̀ gbàtà ẹ̀ kò ń bá dùn ọjọ́ ní pọtimọ́tò ah, ah, ah, gbà tó ti jẹ́ pé ẹ̀yin lẹ kọ́ bíldìn yẹn àwa la kọ́ fúnra wa ok ẹ rẹ́ǹtì ẹ̀ mọ́ rẹ́ǹtì ẹ̀ àwa la ní nǹkan wa fúnra wa. ẹ ọ́fíìsì yẹn fún wa dáadáa. ó wà ní ralac up náà pé ní ìyànà church taba ti dé ìyànà church adabi gbàtà fẹ́ lọ sí ọ̀nà ọ̀nà olódò akànmásúmọ́sàlẹ̀ díẹ̀ àti máa rí wọn ti kọ ralac up sí ilé gbogbo ilé alájà gbogbo àní ah, ah, ah, yàsọ náà downtown yẹn. ok ẹyin á lọ straight yẹn. straight yẹn náà ni straight yẹn náà ni a ti máa rí ilé gbogbo yẹn bẹ̀ tán kọra lack up. ṣé máa sọ tẹlifóònù nọ́mbà yín lẹ́ẹ̀kan sí kátó la. tẹlifóònù nọ́mbà wa tí wọ́n á pè wá sí o ní zero seven zero four zero zero zero four seven four zero. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Oh, wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release dr yinka ayefẹlẹ mu ẹ dr yìí galaga ju àlùjọ inú ẹ apata pété manifestation làkọlé ẹ ó tún gbọ́nà ara yọ ayefẹlẹ ó tún yà láwùdà. Òun òdi ni ènìyàn jáde nínú àbò, àwa máa ń bìyà àṣírí ẹlẹ́dùn máa rí. Àkàkà tó ni manifestation lẹ́tùgbà. Ó yẹ kọ́ni kọ́ni kọ́ni ó ó yá mujo mujo mujo mujo ká fi san díẹ̀ orí bàbá. manifestation akokolukọ orin ọ̀rọ̀ pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. àmì kẹ́sà máa ṣàmì sẹ́ àmì kẹ́sà máa ṣàmì náà. Whoa. ọkùnrin tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ akọni tó bá dojú iṣẹ́ capsule tún ní ọkùnrin àròyé tí ló gbé. <laughs> ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ akọni wọn kì í fi boost capsule ṣeré boost capsule ah! àgbàgbà rírì sọ̀gídà kíkanjú bíṣẹ́ bá yá ṣe àti gbọ́ nípa ẹ̀ boost capsule ni egbògi tá a ṣàkójọpọ̀ ẹ̀ láti oríṣiríṣi orílẹ̀-èdè fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni pẹ̀lú ìrọ̀rùn boost capsule pẹ̀lú rakó oríṣẹ́ ẹ̀wò ìjọba fòǹtẹ̀lú tó dára fáwọn ọkùnrin iléeṣẹ́ titan natural ló gbé jáde titan natural wà ní house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two email sales at titannatural.com ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ UCH ìbàdàn good all yemẹtu bufayakun lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn boost capsule kárọ̀ ọmọkùnrin ó gbá yagiyagi. màmá ìyàbọ̀ ni o o. Ah, ẹ kú ojúmọ́ o. ìyàwó rámọ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kókókó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o. eré kọ́lá ló ṣe nígbàdí aláboyún lọ́rùn ibẹ̀ la ti ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọ ọ̀nà rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fúnkẹ́ búrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wò bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́láyà ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó légbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà ńlẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífijó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wò wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. àlàáfíà fún rétò. àlàáfíà fún yín sà. ọmọ ọba gbẹgbẹ gbajúmọ̀ aṣíwájú láti bẹ̀rẹ̀ kó ṣe tọ́lọ́. ẹ ṣeun sà. ẹ máa ma ṣe. àmín sà. àkọ́kọ́ ni mo kọ́kọ́ kí bọ́dà ní eob lágbọ́rọ̀ ọlọ́run ọlọ́run tó báyìí kó lọ sóní padà á dá padà nílọ́pọ̀ ìlọ́pọ̀ wọn ní sọ́kọ̀ ẹ̀mí lágbọ́rọ̀ ọlọ́run. ṣe rí nǹkan kankan máa kọ́ mi lómi inú lórílẹ̀‐èdè nàìjíríà bíbá tí nǹkan kan ò bá ti ṣẹlẹ̀ sí àwọn tó súnmọ́ aláṣẹ wọn kì í fẹ́ gbígbèsè tó jẹ́ pé ìpàkọ́ wọn dandan ni kí ni ti ṣẹlẹ̀ tó jẹ́ jẹ́ kan nira wọn á gbé ìgbésẹ̀ ni pé ara aráàlú á kọ́ pé àtúntì ti ṣubú kan báyìí ṣùgbọ́n ní ìsìn yìí tó bá ti kan aráàlú tó ìwọ̀nba náà máa ń gbé ìgbésẹ̀ mọ́ ní àmọ́ tó lè fà á ni pé frustration ti pọ̀ jù lọ́wọ́ lásìkò tá a wà yìí property dẹ̀ ti pọ̀ jù tí ò bá ti property ni gbogbo nǹkan báyọ̀ ni máa fi gbogbo ara wáyé ó ti wá tipẹ́tipẹ́ o ṣùgbọ́n tásìkò yìí ó lé gbàgànjọ́ rẹ lọ àwa bẹ àwọn ìjọba mọ́tìdé láti ṣe ti fọ́rẹ́sì tó ní kọ́ńtò. ẹ sà ṣé àwọn àmọ̀tẹ́kùn ò sí ní gbòòrò mọ́ ni. ẹ wọ́n wà ní gbòòrò ó wà ní gbòòrò ṣùgbọ́n ó kẹ̀jẹ̀ pé èmi ò rò gbọ́n jáde lóru. ó dàrẹ́ pé traffic warden náà ń ṣe ní ìsìn. wọn àti wọn jáde lóru àtàbákàn àtàgbẹ́pọ̀ pé wọ́n ń dàbí kan rú ni wọ́n jáde kò dẹ̀ kó bẹ́ẹ̀ ó yẹ kán jáde lóru káàkiri kán lè máa jáde ní gbogbo ìgbà wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá jẹ́ yẹn lówó gan tẹ́yẹn bá lámọ̀tẹ́kùn gidi lọ́wọ́ yóò rówó ẹ̀ gbà. ẹ máa mọ ṣe ṣeun sá. abẹ́ta kíjọba pe àwọn baálẹ̀ baálẹ̀ kí àwọn baálẹ̀ yẹn kan pe àwọn ọdẹ tó jẹ́ ọdẹ àwọn ọdẹ gidi ọdẹ ìbílẹ̀ àwọn ọdẹ ìbílẹ̀ òótọ́ ni o káfíńsàn kan yangan san yangan ni o kó lè bá a yangan lára ó bẹ́tà káwọn kan pe àwọn baálẹ̀ kò sí ibi tí ò ti sí baálẹ̀ baálẹ̀ kan kó àwọn ọdẹ wọn jáde. bóyá tí nǹkan ìjayà bá sì wà tó yẹ pé tí wọ́n bá fi mọ̀ pé tán bá rí wọn mú pẹ́rẹ́ ibi ah. tí ọ̀rọ̀ wọn ó padà já sí rẹ̀ bóyá tíjọba bá gbèrú ìgbésẹ̀ yẹn tó jẹ́ kán mọ̀ pé láyé ìgbà tí àwa wà ní kékeré wọn máa ń fi ẹ̀yìn olè ti àgbà níjọ́ ló gbọ́ pọ́n eh, fẹ̀yìn olè ti àgbà kẹ́yìn. èmi ni láyínká wọ́n ti fẹ̀yìn olè tàgbárí tí wọ́n yìnbọn mọ́ tó lè mí tuntun táyà ọkọ̀ níbi tán ti ń. bẹ́ẹ̀ni ẹ̀mí ni spirit ni. wọlọrun spirit ni. níbi tán ti lọ yìnbọn fọlẹ. èmi tún tún táyà ọkọ mbẹ èmi wọn ti yìnbọn tá a pa lé ẹrí wọn ẹ rojú ẹ kọńtà ètí ọmọ yọ owó lápò. ẹ̀mí ni. hello. hello. hello. ẹ wà ń bẹ abẹ́ sí ń bẹ sà olùkọ́ wọn tilẹ̀ kú bákónì. wọ́n ṣí bákónì lẹ́tẹ̀lẹ́. hello. hello. hello. hello. ẹ kú ọ̀lẹ́. ẹ kú ọ̀lẹ́ sà. à ń gbọ́ yín sà. ẹ kú ẹ̀yọ́ lọ́hùn-ún bob. ẹ ra sà. oògùn tó ti sẹ́yìn ọlọ́run níjẹ́ kó gbórí ọlọ́run aṣọ ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa. ṣé ẹ ọ̀rọ̀ lùyìí ọ̀rọ̀ lùyìí. Ah, ẹ dárúkọ yín sà o. Ah, ẹ jẹ́ kí n forúkọ paná máa ń pèsè orí ètò yìí dáadáa ẹ ẹ ọ̀dà sáà kọlọ́ọ̀bá kó dàpọ̀ yẹn kó sànù wa nílùú yìí àdẹ bẹ́ẹ̀ ló bá wa pàápàá jùlọ ní ọ̀yọ́ ṣe ká gbìyànjú ká jáwé sóbì gan káwọn wò pé bóyá káwọn má bàjẹ́ lọ́wọ́ èèyàn ebi kí abẹ wọn arọ wọn gidigidi ni ìkòròbó sì tó tásìkò bó bá tó tó sè ó máa lágbára gidigidi gidigidi ní káàró yìí lọ arọ wọn abẹ wọn gan kán tẹ tòkòtò bọ̀ tó nǹkan sọ́díyàjú. ọlọ́run á ṣàánú àwọn tí wọ́n fi ń ṣe òṣèlú àwọn ọmọ yìí náà ni ìgbà òṣèlú wọ́n háyà wọn wọ́n á jẹun tóṣèlú bá tán bá ti wọlé tán wọ́n á gbójú kúrò lára wọn àwọn tán kólé wọn lọ́wọ́ tí wọ́n fi ṣòṣèlú àmọ́ náà ó fọ́n síta wọ́n fi wá nǹkan jẹ bẹ́ẹ̀ ni ẹ já sọ reality fúnra wa. Ah. Ọbáfẹ́mi Ọbáfẹ́mi Ọbáfẹ́mi Fágbàmílà hmm, èyí tó máa ń jẹ́ kí e obì sọ̀rọ̀ nígbà míì tá a máa kọ́ṣàn yìí e obì kó má sọ̀rọ̀ ńlẹ́kọ̀ yìí ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó. bá ń dá irú ẹni yìí lóhùn bí ìgbà tá à ń fún ní audience ni hmm, èèyàn ti mọ ibi tóun náà ti dìde pé ibi tí ó kù díẹ̀ káàtó ni hmm, ohun tí wọ́n ní ni wọ́n ń pọ̀ jáde wọn. hello. hello. hello sir. hello. ẹ bá a sọ̀rọ̀ sókè. hello sir ẹ kúrò lẹ́sà o. à ń gbọ́ yín sir yà ẹ kú ètò. ẹ ra o. ẹ sà ẹ ṣe rí nǹkan tèmi rí sọ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ní pé ìjọba nàìjíríà ẹ jẹ́ kí wọ́n ṣe ètò kó jẹ́ pé òun ṣe certificate lákàn máa máa sọ pé a value value tán value certificate rate ẹ ti pọ̀ lóbi di pé anybody can just go to anywhere kó dẹ̀ ra certificate kó dẹ̀ gbé wá wọn wo nǹkan tó wà ní ọ̀fìsì ẹ̀ mọ́ ó wá jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ tó lọ kọ́ṣẹ́ tàbí tó jẹ́ assistant kan wá ríra wọn bí aláìmọ̀ sí nígboro ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí náà ló jẹ́ pé wọ́n ní nǹkan kan lọ́wọ́ but torí pé ìjọba ò bá lù ú pé kìíní certificate sáà ni àwọn politicians wa ìwé ìtàn ṣe ń ṣe tán bá ń jáde bọ́n ṣe ń náwó àwọn èèyàn yìí náà ń lò bí nǹkan fẹ́ sọ bí tán bá tẹ̀ ti wá lò wọ́n tán wọ́n á dà wọ́n lẹ̀ padà wọ́n wá nǹkan kan fún wọn wọ́n fífi wọn yín ta ló mọ kápẹ́ńtà sínú yín ta ló mọ télọ̀ ṣe kí la lè ṣe kán dá ọgbà bì kan sílẹ̀ kán máa train àwọn èèyàn yìí fún iṣẹ́ lóríṣiríṣi èmi wò pé tán bá ń ṣerú nǹkan yẹn ó lè reduce nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Hmm. then majority àwa tá a jẹ́ ọ̀dọ́ la wá owó òjijì sà à ń fẹ́ nǹkan tá a máa ná ní ìsìn ní ìsìn ní ìsìn torí gbogbo ohun tí wọ́n bá kó lọ́dọ̀ yín gbogbo ohun tí wọ́n bá gbàjọ́ náà kò lè pé ọjọ́ mẹ́ta tí wọ́n ti náwó ẹ̀tàn wọ́n tún wá àwọn náà ń wá owó òjijì. ayé Hello. a wà pẹ̀lú yín sà. Hello ẹ pé tó sà. ẹ ra o. orúkọ tèmi ni Yusuf Adékúnlé. Hmm òun ẹ̀dẹ̀ pọ̀ yọ ọlọ́run lọ́mọ kò fẹ́ tọ́ yín ẹ̀rí ọlọ́run kó sànù wa ní ìlú àwọn ayé yẹn orí tó gbogbo àwọn ọmọ ọ̀daràn yẹn wọ́n ní àwọn kọ̀ọ̀kan tó jẹ́ bá kú gbogbo program kan lórí station kan tí wọ́n ní wọ́n mú ọ̀daràn kan pé ìkan lára àwọn tó tún lẹ́nu òǹlù náà ni wọ́n ti lọ ọ̀gbà wọn lẹ̀ ìfọlọ́run ó sànù wa ní kọ́mọ̀jà ìwà àwọn ìjọba wa wọ́n níṣẹ́ tó pọ̀ láti ṣètò ìṣẹ́ ìwọ́lọ́run wà pẹ̀lú wa ọlọ́run ti fẹ́ ẹ mọ iye graduate tó ń jáde lọ́dọọdún hmm. láyà institution lọ́dọọdún láyé ìgbà tá a sì kéré ni wọ́n sọ pé tó bá ti ń kàwé kó tó kàwé tán ilé iṣẹ́ kan ti ń wá ọ frustration ìlú yìí gan lágbára ẹlẹ́mìí ló ń gbé Nàìjíríà kó kàn wá àti jẹ àti mu kó o lọ sẹ́nu ọ̀ràn. hello. hello. hello ẹ kọ́ lẹ́wọ̀ ẹ kú ọ̀nà. yes sir ẹ bí ọdún ló pè padà mo ń sílẹ̀ nǹkan nìkan tí mo fẹ́ fààyàn ni sir mo fẹ́ iṣu pé bóyá kí ọlọ́run kó bá a dá dúró yẹn ká má tọ́ra wa kò ó lè rí jòjò ṣùgbọ́n tí mo fọ́ fẹ́ sọ ni pé pọ́ìntì kan àbẹ̀rẹ̀ pé tó ehm, gọ́ọ̀mẹ̀ntì ò tí ì wá nǹkan ṣe sí tó yẹ kí wọn ò dẹ̀ kà fún òun ní àwọn kan tó jẹ́ kí wọn jó ìyàn àmọ̀tẹ́kùn yẹn bí àwọn àgbẹ̀kọ̀yà ehm, ẹgbẹ́ fásọ̀ṣe discrepancies tó wà láàrin wọn kí gómìnà try láti settle ẹ̀ with that ṣẹ́rí gbogbo àwọn èmi làwọn eh, modern police yẹn èmi ò ní ìwà reliable bẹ́ẹ̀ táwọn àmọ̀tẹ́kùn yẹn ló lè ṣe é kàn bẹ́ẹ̀ torí pé discrepancy wà láàrin wọn mi ò jẹ́ kí wọ́n wá effective papọ̀. ẹ ṣe mo dẹ̀ ń wò ó pé tí wọ́n bá lè ṣe cctv hmm. bí wọ́n ṣe ṣe àwọn ìlú ńláńlá. ibo náà máa ṣe sí àwọn strategic locations náà máa ṣe sí mhm. táwọn lè ṣe cctv mhm. then pẹ̀lú àwọn ọdẹ àdúgbò mm. ìbójútó àwọn ọdẹ àdúgbò òpó mm. yẹ kó lè tún wá wẹ̀ cctv ò lè ṣiṣẹ́ báyìí o orientation wa ò tí ì gbé cctv o tá a bá lè mọ tú divider tí wọ́n fi pín bíríìjì. tí wọ́n fi pín ọ̀nà sí méjì. tí fi pín ọ̀nà sí méjì. wọ́n tún lọ fi ṣe alu. tá a bá lè mọ tú Ah. tí kò tí sì tẹ́ tí wọ́n sọ pé wọ́n mú tán fojú ẹ̀ hàn báyìí pé ó tú alu o ah, ó tú kíní o. tó sọ̀rọ̀ tó parọ́ ah, àwọn èèyàn wá rẹ́dí àti lọ tú kámẹ́rà ẹ so. ó bá ya ojú wọn kó yá. kò sí nǹkan tó sí kiri ń kí wàá lọ́nà àbáyọ gẹ́gẹ́ bí n ti bí ọdún sọ yìí àárín yẹn ṣe pàtàkì o àjọṣepọ̀ wo ló wà láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn nípínlẹ̀ ọ̀yọ́. kò sí sẹ́pẹ̀ sí nájì láàrin wọn. ó ó ó important ó ṣe pàtàkì o tí sínájì ò bá sí láàrin wọn àṣeyọrí láti ṣe ṣàṣeyọrí láàrin àwọn méjèèjì máa le díẹ̀ àwọn àmọ̀tẹ́kùn ò fẹ́ gbà pé abẹ́ ọlọ́pàá làwọn wà àwọn ọlọ́pàá náà sì ń rí wọn bíi nǹkan míì ó ṣe pàtàkì kí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti lè ṣàṣeyọrí pẹ̀lú iṣẹ́ ọ̀rọ̀ ààbò àwọn tí wọ́n wà ní ìpínlẹ̀ Ondo ah, àwọn àmọ̀tẹ́kùn àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ń ṣe gudugudu méje yàyà mẹ́fà in fact ìròyìn tá à ń gbọ́ láti ìpínlẹ̀ Ondo ẹ̀ mọ̀ yìí pé àmọ̀tẹ́kùn dúró dáadáa ó dúró tán yányán ṣùgbọ́n wọ́n ní nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ni o wọ́n ní nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àwọn náà ti ń bá àwọn road safety ṣiṣẹ́ wípé kán máa mú mọ́tò mọ́tò páàkì síbì kan kò páàkì dáadáa. sámọ̀tẹ́kùn. bẹ́ẹ̀ ni wọ́n ní téèyàn bá sì jẹ̀yàn lówó tó bá lámọ̀tẹ́kùn lọ́dọ̀ tó bá tẹ̀lé ọlọ́run ó rówó ẹgbàá. àmọ̀tẹ́kùn èwo. àná wọ́n ti ń gbowó wọ́n à ń gbowó o wọ́n ti ń bá yẹn gba gbèsè bẹ́ẹ̀ ni tó bá tó bá jẹ mí lówó ń sìn tí n bá ní eh. ẹni àmọ̀tẹ́kùn tó ṣe dáadáa eh. wàá gbowó mi lọ́wọ́ ẹ̀ àbí. wọ́n dá mọ́tò dúró. bẹ́ẹ̀ ni kọ́ má pàkì ẹ̀ kọ́ má pàkì síbi tí ò da àmọ̀tẹ́kùn wa náà ni wọ́n ní ni o èwo ni bẹ́ẹ̀ ni tiẹ̀. ayé tuntun ayé tuntun wọ́n sì láwọn kan ń bínú pé ó yẹ kán gbà wọ́n sínú àmọ̀tẹ́kùn yẹn ṣùgbọ́n tí wọ́n já wọn nígbà tí wọ́n ń gba wọ́n ṣe recruitment yẹn wọ́n ní àwọn yẹn sì ń bínú ìyẹn di ọ̀la pé kí làwọn tí wọ́n gbà tó fi sàn ju àwọn lọ bó la ṣe fẹ́ rí àwọn yẹn. ibi táwọn ọ̀rọ̀ yìí ti wá wá pọ̀ o ah! ìdílé náà tún wà ń bẹ̀ o. ìdílé báwo. Ah! àwọn ọmọ tó wà ń jalè kiri ìdílé kan náà ti jáde. inú ilé kan náà ti jáde. ẹ tá a bá sì ní àtúnwò lọ káwò bọ̀ wọ́n á ní àwọn àjèjì tó gbalé sí Ìbàdàn. àjèjì kankan àwọn àjèjì tó darapọ̀ mọ́ wa ń bàdàn wọ́n ní àwọn ní wá ń dà wá láàmú. láyé nǹka nígbà míì ńgbà tẹ bá sọ sọ sọsì ó rí i pé ọmọ láńlọ́ọ̀dù wà lára àwọn tí ń jalè ládùúgbò. òótọ́ ọ̀rọ̀ ló sọ tí sí ọmọ ìkan lára wa sọ̀rọ̀sọ̀rọ̀ ń bì hmm. ọmọ ẹ̀kan tó ń sìn rúùlù tó ń sẹ́f hmm. níbàdàn ń bì hmm wọ́n dẹ̀ lọ wọ́n lọ jálé àwọn ọmọ yẹn mhm. wọ́n na àwọn ọmọ yẹn bíi kíkú bíi yíyè mhm. wọ́n wá gba iphone wọ́n gba laptop ṣùgbọ́n nígbà tí wọ́n ń gbé mọ́tò ó lọ mm. àmọ́ tó bóyá ó já sí gallop o níbi mọ́kọ́lá yẹn mọ́tò wá fò sókè mọ́tò yẹn ò lè lọ mọ́ wọ́n kó ẹrù inú ẹ̀ wọ́n fi mọ́tò lẹ̀ síbẹ̀ hmm. ọlọ́pàá apprehend mọ́tò yẹn mhm. ṣùgbọ́n nígbà tá máa trace iphone àti hmm. lapi hmm. lapi ti wà ní Port Harcourt iPhone wà ní Benin kò jìnnà síra wọn kò jìnnà síra wọn so tó túmọ̀ sí wípé ibẹ̀ yẹn làwọn yẹn ti wá síbí wá ṣiṣẹ́ wọ́n dẹ̀ padà síbi tán ti wá ṣiṣẹ́. tọ́ bá tà síbẹ̀ ńkọ́ ebi wọn wá mákẹ́ẹ̀tì fún un. náà ni mò ń sọ. wọ́n lè wá mákẹ́ẹ̀tì fún un. ṣé wọ́n á sáré tà sí Benin àbí sí sàkóyè sí Port Harcourt. ebi ẹni tí ó fura ti dé. Ah, bẹ́ẹ̀ ṣe ń tanú. bẹ́ẹ̀ ṣe ń tanú. ayé tọ́jọ́ ayé. ti o ti dé mi. ó jẹ́ nǹkan nǹkan tí ń ṣe mímọ́ mo fọlọ́n bẹ̀ ọ́ jọ sọ́ọ́rì ọ̀dà sọ́ọ́rì hello ẹ kú ọ̀lẹ́ sá. ẹ kú ọ̀lẹ́ orúkọ tèmi olùsọ adétòrò láti northern ireland. yes problem tí a ní ní nàìjíríà tí kò bá ti ṣe justice tó máa yá kíákíá a máa ní problem yìí nàìjíríà tí mo rí ń sìn ni pé wọ́n á mú olè àbí mú yàn wọ́n á tì wọ́n mọ́lé àbáwọn eh, oníkíní wọ́n lè wà níbẹ̀ two three years wọ́n má ṣe ìdájọ́ wọn rárá ẹ ṣáà ìtumọ̀ ilé ìtútù wa burú jù ni wípé ìgbà tán bá tì wọ́n mọ́lé tán jọ darapọ̀ mọ́ àwọn tán jọ wà nínú ilé yẹn wọ́n tún kọ́ wọn ní ẹ̀kọ́ ìmíì tó burú jù ìtàwọn mọ̀ wá sẹ́rí gbèdéke nǹkan kan wà ní ọ̀dọ̀ wa níbí báyìí ní UK wọ́n ní time frame ẹ wo Republic of Ireland lẹ́gbẹ̀ẹ́ wa ń bì àwọn yẹn tiẹ̀ nìkan tí ẹ bá ti gbé èèyàn lọ sí kóòtù within sososo period kò sí ẹjọ́ mọ́ wọ́n máa ti kó sí nǹkan tó nítọ̀hún sí so wọ́n gbọ́dọ̀ wọ́n máa sí the up to that time tí wọ́n pé ìjọba gbé kalẹ̀ ni tí wọ́n bá ti lè gbé lọ sílé ẹjọ́ that time onítọ̀hún yẹn máa yẹn máa yẹn fanda ń jọ kejì ni wọ́n tó mú wọn bàbá ńlá nìkan lè mú nàìjíríà kò sí ètò ìdájọ́ rárá tó fà hmm. wọ́n máa pò ní ilé ẹjọ́ pò ní ilé ẹjọ́ then secondly àwọn bàbá àṣàlẹ̀ tó lọ ń gbà wọ́n yẹn ìyẹn gbogbo ni problem ni àwọn politician yìí. wọ́n fẹ́ lò wọ́n. Ah. ẹ ṣeun sir. wọ́n tọ̀ ní that ẹ ṣe tán. ayé tọ́tọ́ ayé tọ́tọ́. iná tó fi máa pàwọ́ ẹ̀dá. àwọn a sólà. sólà kọ làkàní lẹ́nu hello. ó láìkí kó máa fún yàn ní àwọn ẹyí rédíò yín lẹ. ẹ kúrò rédíò yín lẹ ti wà ń bẹ̀. àlàáfíà fún lórí ètò àlàáfíà fún jẹ́rí ẹ̀mí ń kàn wò pé àwọn wo gan nínú àmọ̀tẹ́kùn. àmọ̀ wọn àmọ̀ wọn. ẹ wo wọn ní n tó jẹ́ pé kókó kan gbé kíní tó nítumọ̀ tó bá dáadáa wọ́n kàn fún ọ̀pọ̀lọpọ̀ wọn ni tẹ bá rí wọn nígboro ìwà àtọ́pọ̀lọpọ̀ wọn ń wù ó fẹ́ yàtọ̀ díẹ̀ ká má ti sọ pé kò jọ tọmọ lọ́wọ́ àbí èèyàn rárá. àná ẹ wò ní èmi lọ́sàn-án ọlọ́sàn yìí àwọn kan láti lọ sínú mika nígbà tí máa wo ẹ̀yìn aṣọ wọn opc morila rẹ̀ wọ́n mú blala wọ́n mú kòkòkò wọ́n mú pẹ̀ dání mo fọlọ́n ṣẹlẹ́rì wọ́n yọrí ní ẹnu ọ̀nà bíi mika yẹn wọ́n jókòó síbi etí ilẹ̀kùn yẹn wọ́n tó bíi mẹ́rin wọ́n á wò pé ṣé security làwọn eléyìí náà ni àbíkẹ́ la fẹ́ pè wọ́n wọ́n ya ìbọn bọ́ọ̀sì sẹ́yìn aṣọ wọn báyìí. Ah. so tí kò máa ṣe ní Ọ̀yọ́ state ẹ kan fún wa ní tírẹ́nì tó wà pa kọ́ńdẹ̀ lọ àwọn tó bá da kì í ṣe àwọn ọmọ dànfẹ́ ọmọ bàgbé gàgbẹ́jú láti dẹ̀ ẹ̀rẹ́mọ̀ bẹ́tò bọ̀. ẹ ṣeun. àbẹ́tò ah, bọ̀ máa ń lọlé. já lọ àbọ̀ ọlọ́run á dájú lórí gbogbo wa ọlọ́run á sì bá wa kó sí wọn lọ́kàn ọlọ́run á yí wọn lọ́kàn padà wọ́n ní kó lọ sórí rédíò kó lọ bá wọn bẹ̀jọba kó bá fún wọn níṣẹ́ ṣé o ti jíṣẹ́. wọ́n ní kí n bẹ̀jọba wọ́n ní kí n sọ fún ìjọba pé kò síṣẹ́. ṣé o ti sọ fún ìjọba. àwọn ọlọ́pàá ní kí n sọ fún ìjọba pé kán recruit. ṣé o ṣáà ti jíṣẹ́ ti àwọn boys. o ti kọ́kọ́ jẹ. o ti kọ́kọ́ jẹ. o ní script àkọ́kọ́ tó kọ́kọ́ bá mi. àṣùjò ni ọlọ́ngbọ̀n báyìí nígbà táwọn boys ń gan wà ń bí. kí ni o kúrò lágbárí èèyàn kọ́ lọ́hún sorry sorry hmm. sorry àmín mm. àmín. àwọn tí wọ́n gbárùkù tì mí ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń gbàdúrà fún mi ẹ ṣeun gan àwọn tá a jọ jẹ́ ìrọ̀ tá a jọ lọ skul